وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته هذا ربكم أولو الله سبحانه وتعالى أبتي أتي الدفوع لا تتما جاي كنين وغيرو يتما قدي لوي تفسير eléyìí tí ó jẹ́ ìkan nínú ní oṣù ọ̀rọ̀gọ́rùn nínú àwọn ìfọ́nkọ̀ àrùkẹ́ yìí lé ìwọ̀ rẹ̀ nínú ọdún oṣù ọ̀rọ̀gọ́rùn ilé ìtì ọlọ́run bá lọ́sù subhanahu wa ta'ala tó sọ al-Qur'an al-Karim kalẹ̀ yaqulu ta'ala shahru ramadan alladhi unzila fihi al-Qur'an هدى للناس وبينات من الهدى والفرقان أسر رمضان ó ní oṣù tí ọlọ́run wa Allah subhanahu wa ta'ala pálí pẹ̀lú sísọ ọ̀pọ̀ àrùn karim kalẹ̀ ní oṣù náà ọlọ́run wa Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ sí Baytul Izza ní sọmọ ayé munajjaman ọlọ́run wa sọ kalẹ̀ lódìdí láti náà ni Jibril alayhi salatu wa salam ló ti mú Al-Qur'an kalẹ̀ ó ti mú sọ kalẹ̀ débi sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam hasbal wa qari'a wal ahdath ní ìbámu sí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ti torí ẹ̀ sọ àwọn àyà kọ̀ọ̀kan kalẹ̀. eléyìí jẹ́ ìdí ọpẹ́ wa síwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọpẹ́ tí onímùnà sábà pẹ̀lú àsìkò táwa yìí òun náà nìyẹn. ìdí ọpẹ́ wa sọ́dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìdí tó pọ̀ nù bákan náà gbèsè ọpẹ́ tí a jẹ láti fi kọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa gbèsè tó pọ̀ nù ìkọ́lù ta'ala wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run bá ní bí ẹ bá ń ka ìdẹ̀rọ ọlọ́run bá lọ́sùn fáàmì tààlà lé ní èjì lórí yín láti sùn ha ọlọ́run bá ní ẹ̀ẹ́dì kàtàn níbi tí àwọn ìdẹ̀ra yìí pọ̀ lé ìkan nínú àwọn ìdẹ̀ra yẹn òun náà ni amẹ́nuba yìí adúgbò fún ọlọ́run bá lọ́sùn fáàmì tààlà ọba tí ń fi yọ̀ǹda fún wa àti àtúmọ̀ àjókòó yẹn ìtòní ọbẹ̀ láwọn bá jẹ́ lọ́wọ́ àárẹ̀ kó jọ dáre nínú ìkẹ́ àti àánú rẹ̀ kí ó ṣe gbogbo ilé ìtókù náà ní ọ̀run ó sì ṣe ìtọ́sọ́nà wọ́n wá níbi títọ àti níbi gbígbọ́ mo jẹ́ ìpín kò sí ẹni kankan tí ó tọ́ láti máa jọ́sìn fún olódodo àti ìlú Allah subhanahu wa ta'ala nìkan òṣìṣẹ́ ìbánabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú ọlọ́wọ́ba òṣìṣẹ́ ọlọ́wọ́ba ni àlékèké ọlọ́mọba fi àmì ọlọ́mọba kúlọ́bà nẹ́bí sọ́lọ́bà àrùsẹ́lẹ̀m kó bá wọn ara ní àtàwọn sọ̀hálà àti gbogbo ẹ̀rú tí ó tẹ̀lé ojú ọ̀nà nẹ́bí sọ́lọ́bà àrùsẹ́lẹ̀m tó ń ṣe lọ́mọba pẹ̀lú ìjọ kan ṣoṣo àti ìlànà nẹ́bí sọ́lọ́bà àrùsẹ́lẹ̀m títí di ọjọ́ ìkẹyìn. eré tí a máa gbọ́ ní àkókò yìí òun náà ni tafsiru surati at-takwir tafsiru surati at-takwir ìtumọ̀ surati at-takwir èyí tá a máa bẹ̀rẹ̀ láti àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ogún verse eighteen láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí títí wá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ àmọ́ fi ń jẹ́wọ́ ìtẹríba wa fún ọlọ́run ọba lọ́sọ̀ sáánù sàádá àti ìjẹ́ ọ̀lẹ́ wa síwájú ọlọ́run ọba àti ìfi ìjẹ́ ọlọ́run ọba lọ́sọ̀ sáánù sàádá rìnlẹ̀ fọ́lọ́run bákan náà ìfi ìdáàbòbò eléyìí tí ò sí ìdáàbòbò míì lẹ́yìn rẹ̀ ìbí ti tọ́lọ ọlọ́run bá lọ́sùn fáànù káàdá ìta di ọlọ́run bá lọ́sùn fáànù káàdá ọba tó ní ààbò eré tí ó fi sá sí lábẹ́ àti ìtọ́rọ ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn fáànù káàdá ọba fẹ́ kó wúlú di gbogbo ọ̀rọ̀ ọba fẹ́ pé òun náà lọ́ba tí ó máa ń tó àwọn ẹrú ẹ̀ tó máa ń gbára lé àti ìjẹ́wọ́ ẹsẹ̀ wa wọ́n síwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti ìbèrè àforíjì àti kẹ ọlọ́run ọba eré ìtọ́lọ̀ ọba àdékẹ́lá máa ń ṣe fáwọn tí wọ́n bá sá wá sọ́dọ̀ ọlọ́run ọba àwọn tó bá bá ọlọ́run ọba Allah subhanahu pẹ̀lú àforíjì àti ìjẹ́wọ́ àti tọrọ orí ọlọ́run ọba Allah subhanahu lọ́pọ̀lọpọ̀ àánú ọlọ́run lọ́pọ̀lọpọ̀ نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي وما لي في الورى رب سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك وأنت الله ترحم من أتاك وجب لي يا كريم بفيض عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأسبغني إلهي من عطاك وأسبغني إلهي من عطاك وبالبركات أسعد أهل بيتي وترضي لهم بثوب من تقاك وأكرم أمتي بالخير دوما إلهي يا مجيب لمن دعاك ilé báyìí náà ni ìtìsíwájú orin eléyìí tí ó túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí a ti sọ síwájú eléyìí pé òun náà ni èròǹgbà wa lórí àwọn ẹgbẹ́ òwe tí a kọ yìí lórí àwọn ẹgbẹ́ òwe tí a kà yìí láti bẹ̀rẹ̀ wọn bá lọ subhanahu wa ta'ala ó jọ jàre kí ó ṣe gbogbo àwọn ibi tí a fi tọrọ nínú àwọn ẹgbẹ́ òwe yìí kó ṣe fún wa nínú ìkẹ́ àti àánú rẹ̀. Náà máa bẹ̀rẹ̀ láti àyà ẹlẹ́ẹ̀kejì dín ní ogún. أعوذ بالله من الشيطان الرجيم والصبح إذا تنفس الله الله سبحانه وتعالى ó ń tẹ̀síwájú lórí àwọn ìbúra eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó ń búra pẹ̀lú ẹ̀ àwọn ìbúra tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó fi ń búra àwọn ẹ̀dá ilé ìtì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi ń búra ọlọ́run bá lẹ́kẹ́lá tẹ̀síwájú nínú búra náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wà sófì ìdátàlọ́fà ọlọ́run bá ní àti àtùbà àsìkò àsìkò àtùbà ilé ìtì ojúmọ́ tó máa má àsìkò àlùfájà yìí ọlọ́run bá lọ́sùn hàn káà ló ń pàṣẹ yẹn búra ọlọ́run bá ní wà sóbì ọlọ́run bá ní mo búra pẹ̀lú àṣùbà ìdá tànáfà ìdá tànáfà nígbà tí ìmálẹ̀ rẹ̀ tó bá dé nígbà tí ìmálẹ̀ àṣùbà nígbà tó bá dé ọlọ́run bá lọ́sùn hàn káà ló ń búra pẹ̀lú àsìkò nígbà tí ìmọ́lẹ̀ àsùbá nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí máa hàn wọ́n tún ṣe ìlà tàná pàtà ọlọ́wọ́ bá lọ́sùn máa gbára búra pẹ̀lú àsìkò àsùbá àsìkò ojúmọ́ àsìkò tí ilẹ̀ máa ń mọ́ àsìkò tí ọ̀yẹ́ máa ń là àsìkò ọ̀yẹ́ là ọlọ́wọ́ bá máa gbára ní òun búra pẹ̀lú àsìkò náà ìdá tàná pàtà nígbà tí ìmọ́lẹ̀ àṣùbà nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa hàn nígbà tí ìmọ́lẹ̀ yẹn tó bá dé. eléyìí ni nǹkan tí ọlọ́run bá lọ́sùn káàánú káàánú tó fi ń búra ní ààyè yìí gẹ́gẹ́ bí apá wa kọ̀tádà kọ̀tádà tó gbòǹdì àyàmà àtàlùkì ẹ̀yẹ̀rọ ìtumọ̀ rẹ̀. náà lẹ́yìn àwọn ìbúra yìí ọlọ́run wà lọ́sùn sáàrà tàbí fẹ́ mú àwọn nǹkan sí nǹkan tọ́rọ̀ wà nìkẹ́lá ń búra nítorí ẹ̀ ọlọ́run wà nìkẹ́lá fẹ́ mú wá fún wa nǹkan tí ọlọ́run wà lọ́sùn sáàrà tàbí nítorí ẹ̀ búra ni nílé pé tàbá ti rí kọ́sàm dẹ̀dẹ̀ ní kárí jọ̀wábù kọ́sàm tàbá rí ìbúra dẹ̀dẹ̀ ní kárí nǹkan tí wọ́n ń búra lé lórí ọlọ́run wà lọ́sùn sáàrà tàbí ó ń búra lórí nǹkan kan tó ṣe pàtàkì eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ fi rinlẹ̀ tó lè fẹ́ pè wá lọ síbi ìnígbàgbọ́ pẹ̀lú nǹkan yẹn nítorí pé àwọn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń bá sọ̀rọ̀ tọ́lọ́run bá àbíkẹ́ ọlá tí ó ń dájú ọ̀rọ̀ ikọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan yẹn àwọn tó jẹ́ sí pé alágídí ni wọ́n aláìgbàgbọ́ ni wọ́n àwọn bí kẹ́kẹ́ bá fẹ́ fi ọ̀rọ̀ rìn lẹ̀ fún wọn àti kẹ́ ẹ fi ìbúra kí ẹ fi ọ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ náà ní bọ́lá ọba lọ́sùn máa gbára ti búra lórí ọ̀nà ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó wọn nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọn gbàgbọ́ tó ti bọ́lá ọba lọ́sùn fánà tààrà búra lórí ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́sùn fánà tààrà tó bá sọ̀rọ̀ fún wa tí ò bá búra lórí ọ̀rọ̀ yẹn tí bá jẹ́ onígbàgbọ́ òdodo gbọ́dọ̀ ọ̀ràn ni kí a gba ọ̀rọ̀ yẹn gbọ́ torí pé wà man asdaqu minallahi qila wà man asdaqu minallahi haditha tálẹ́ni náà tí ó máa ń sòdodo tó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tálẹ́ni náà tó tó ọlọ́run ọba ní ìsòdodo níbi ọ̀rọ̀ kò sẹ́ni náà tó tó ọlọ́run ọba Allah subhanahu wa ní ìjẹ́ olódodo níbi ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ náà ọba lọ́sù fáànù tààlà òun lọ̀rọ̀ tí ó jẹ́ òdodo ọ̀rọ̀ jùlọ olóbi jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ ìtìsíwájú ànábì sallallahu alaihi wasallam kánábì tó bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ tó máa ń sọ dájúdájú eléyìí tó tí ó dodo jù nínú ọ̀rọ̀ òun náà ní kíra ọlọ́run wa ọ̀tọ̀ àrùn kẹrin ó ní ọ̀rọ̀ tí ó jẹ́ òdodo jùlọ tí ò sí òdodo tí ó lékè rẹ̀ tí ò sí ọ̀rọ̀ tó jẹ́ òdodo tó fa inna asdaq alhadith dájúdájú ọ̀rọ̀ tí ó jẹ́ òdodo ọ̀rọ̀ jùlọ oye máa ń sìn kàlámù lọ òun náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ìlànà ìbí lọ́wọ́ sọ̀rọ̀ máa ń sọ nínú àwọn ìfìsíwájú rẹ̀ nígbà tí ó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ eré ìtọ́nkè ní khutbatul hajja khutba ìbánisọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ láwọ́ sọ́nà bá ti ní bùkátà láti bá wọn sọ̀rọ̀ khutba tánà bí ma ń ṣe lílé eré tí a fọ́wà Abdullahi ibn Mas'ud radiyallahu anhuma radiyallahu anhu tó fi yíwa ipá nàbí ma ń kọ́ àwọn ilé ẹgbẹ́ ń kọ́ àwọn ní tí tánà bí sọ̀rọ̀ láwọ́ lànàbí máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí ànàbí sì máa ń kọ́ àwọn ní kútùbà yìí ẹ̀yẹ́ bó ti máa ń kọ́ àwọn ní sọ́rọ̀ náà kọ̀ hàn. náà ọlọ́run bá lọ́sùn hàn kára wá búra pẹ̀lú gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá lọ́sùn hàn kára tó ti búra nínú àwọn áyà tí amọ́wáyì tí a sàlàyé sí àǹtúfọ́wáyì ìdí tọ́lọ́run bá lọ́sùn hàn kára búra pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá búra pẹ̀lú ẹ̀ yìí a nínú àwọn àrọ̀káàtò àwọn nǹkan yìí àwọn lílọ bíbọ̀ àwọn nǹkan yìí eléyìí pé ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ó ń bẹ nínú àwọn lílọ bíbọ̀ wọn ó ń bẹ nínú àwọn ilé tó yẹ pé a máa nínú ẹ̀ zòhóró àwọn àkókò tó máa hàn tó máa jáde a ti máa rí àkókòrò a máa rí a máa rí a máa rí hàn jíjáde àti a máa rí nínú àwọn nǹkan yìí ọlọ́run bá lọ́sùn hàn علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس ọlọ́run bá ní kí lábẹ́ ó búra pẹ̀lú ìràwọ̀ ìràwọ̀ ní nǹkan tó máa ń ní ìdòwò àti òfóòlù nǹkan tó máa ń hàn tó máa ń jáde tó sì máa ń wọ ọkùnrin tó máa ń wọlé ní orílẹ̀ ìkù ọlọ́run bá ní fàlà ó kọ̀ sí mo bí kúnnà ájáwá àrí kúnnà ọlọ́run bá ní wà láìlì ìdá àṣàr ọlọ́run bá ní ká tó búra pẹ̀lú òru náà òru náà ní zòwò ó sì ní òkú rẹ̀ ó nígbà tí yóò máa jáde ó sì nígbà tí yóò máa wọ̀ tí ó máa wọlé wọ́n tó fi ìdá tànáfà ọlọ́run bá ní ká tó búra pẹ̀lú àsùbá àsùbá náà òun náà ní zòwò ó nígbà tó náà máa ń jáde ó sì nígbà ó sì ní òkú rẹ̀ ó nígbà tó náà máa ń wọ̀ tó náà máa ń wọlé wọ́n tó fi ìdá tànáfà tò nítorí ẹ̀ lọ́wọ́ bá lọ́sùn hánà tálá fi fi àwọn nǹkan yìí bóra nítorí pé tẹ́rí níbi jíjáde àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀dá tọ́nà bá fi bóra yìí níbi jíjáde wọn àti wíwọ́kùn wọn wíwọlé wọn àmì ló jẹ́ tó ń tọ́ka sí agbára ọlọ́wọ́ bá lọ́sùn hánà tálá nípa ọlọ́wọ́ bá lọ́sùn hánà tálá ọba tó ní kàkà ní gbogbo nǹkan yìí ọba pẹ̀lú agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìdàmìnira ọmọ fi ń jáde lálẹ́ ló sì máa fi ń wọ̀ lọ́sàn pẹ̀lú agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní oorun ló fi máa ń wá pẹ̀lú agbára rẹ̀ náà ló sì máa fi ń lọ agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló mú ọyẹ̀ ọlọ́run bá lọ́sọ̀rọ̀ àwọn ọ̀dọ́lá pẹ̀lú ojú pẹ̀lú agbára rẹ̀ òun ni ojúmọ́ fi ń mọ́ pẹ̀lú agbára rẹ̀ náà ni ilẹ̀ ti fi ń sú gbogbo eléyìí báyìí àwọn àmì ni tó ń tọ́ka sí agbára ọlọ́run bá lọ́sọ̀rọ̀ àwọn ọ̀dọ́lá àádá jẹ́ pé lẹ́yìn ọlọ́run bá kù sẹ́ni kẹfẹ́ tó ní kápá láti ṣe rẹ̀ tágẹni tani tí ń Allah subhanahu wa ta'ala nìkan ni tágẹni náà lẹ́yìn ọlọ́run bá wíwá òru àti lílọ rẹ̀ yíyọ ojúmọ́ àti wíwọ̀ rẹ̀ tàbí ní kàfàrí wùwúlì ṣẹbọ́ wa náà kàrí pé àwọn nǹkan yẹn kàtà ń ṣẹlẹ̀ ni nígbàtí ilẹ̀ ọba sú a rí pé ó kà sú náà ni a ní kàfà lórí pé kọ́mọ́ sú nígbàtí ọba sú kódà kó wọ́n jẹ́ kó jẹ́ pé kò tí ìwùwá kílẹ̀ sú ń gbà yẹn àsìkò tọ́nà ọba ìgbàlápá alájẹ́ pé kó sú náà ni ó sú a ní kàfà lórí bakana aka aka akan bá a pé ilẹ̀ ń mọ́ náà ní tó bá tó sàkó kan á tó pé a o bóòrò ni ojúmọ́ ṣe ń mọ́ èyí ò ní agbára ọlọ́run bá lọ́sùn fáànù káàlẹ̀ ni báyìí nísìnyí tabawo ìràwọ̀ farapamọ́ ta òtá àríràwọ̀ nísìnyí tó bá dalẹ̀ sánmà òun náà wò padà tá a wọn tó ti jáde ta ló mú jáde nígbà tó jáde ta ló ni wọn lọ́pàá tọ́nà ọba Allah subhanahu wa ta'ala tó fi ń búra pẹ̀lú àwọn nǹkan yẹn èyí tó ń tọ́ka sí kódìrà ọlọ́wọ́n bá tó ń tọ́ka sí ọlọ́wọ́n bá ọba tó lágbára ní tó fi ń tọ́ka sí ìjọba tuntun ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nínú kódìrà rẹ̀. ó ní ìkan nínú àwọn onímọ̀ tó àbá àmọ́ ń jẹ́rìí nígbà bá ń sọ̀rọ̀ nípa tàwọn ìdí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ń sọ̀rọ̀ nípa àwọn àmì ọlọ́wọ́n àwọn àmì tí ń tọ́ka sí ìjọka tuntun ọlọ́run wa Allah subhanahu wa ta'ala àfààní wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidu wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al wà fi kulli shay'in lahu ayatun gbogbo tọ́lọ́wọ́n bá dá ní àmì ń bẹ lára rẹ̀ tàdúlù àdá annahul wahidu tó ń tọ́ka sí pé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni kò sí ìkẹta tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala dá tí kò sí ọba tí ò lórogún ni ọba tí ò lábìjọ ni ọba tí ò lákẹgbẹ́ ni wà fi kulli shay'in lahu ayatun lára gbogbo nǹkan tọ́lọ́run bá dá ọlọ́run bá àdékẹ́lá ní àmì lára gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tadullu ala annahu tadullu ala annahu al-wahid tó ń tọ́ka sí wa àbúrò wa wọ́n ti wọ́n lérè ìbéèrè kan gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ ṣe gba ẹ̀gbà wa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ní ma gbẹ́gbà wọ́n ìlàtọ̀dọ̀ àgúnnù wà àwọn ní ìsọ wípé àwọn òṣìwọ̀ pé látọ̀dọ̀ àgúnnù wà sí ló ti wá orí bá yìí ti tó pé àwọn náà rí àwọn ọ̀rọ̀ tó ń tọ́ka sí pé látọ̀dọ̀ àgúnnù wà sí ló ti wá ṣùgbọ́n àwọn òṣìwọ̀ orí bá yìí ti ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ní ma kódà àwọn àpò ní tẹ̀síìr wọ́n máa lo orin àgúnnù ẹgbẹ́ bó jẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afáwọn ní àkídà àwọn afáwọn ní tàwùsí àwọn afáwọn tí wọ́n ń kọ́ wa nípa ìjọkan tuntun ọlọ́run ọba ìmọ̀ tí ó ń sọ fún wa nípa ìjọkan tuntun ọlọ́run ọba wọ́n máa ń kó èyí jẹ́rìí oní kí wọ́n bá alátọ̀dọ̀ àbúrò wà sílẹ̀ mú sọ yìí wọ́n ní àbúrò wà sọ pé ta'ammal fi nabatil ardi wanzur ta'ammal fi nabatil إلى آثار ما صنع الملك عيون من لجين ساقطات بأحداك كما الذهب السبيك على قصر الزبرجد شاهدات بأن الله ليس له شريك وأن محمدا عبد رسول وأن محمدا عبده رسول إلى الثقلين أرسله الملك تأمل في نبات الأرض وانظر قل تأمل في نبات الأرض وانظر ó ní wọ́n náà ronú sí àwọn irúgbìn tó ń jáde láti ilẹ̀ tààmà ń bí nàbà tí kò wò dáadáa ilá àtàrí máa tọ́nà àárín màlíkù kò wò àwọn orípa nǹkan tọ́nà wọn bá ti látara àwọn irúgbìn tí ń jáde láti orí tí ń jáde láti múlẹ̀ nítorí pé gbogbo nǹkan wà fi kulli shay'in lahu ayatun wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid ní àbáwọ̀ àbúrò wá náà ti sọ̀rọ̀ yẹn pé kàá máa ń fi nàbàá ti wo àwọn irúgbìn tó ń jáde láti nílẹ̀ ronú sí àwọn irúgbìn tó ń jáde láti nílẹ̀ kọ wá wò kó wòye látara wọn ilá àtà ìmọ̀ ọ̀nà àìmọ̀lẹ́kù kó wòye sí kó wòye sí àwọn onípa nǹkan tọ́nà ọba ọba tó ní kápá ní gbogbo nǹkan ọba tó ní gbogbo nǹkan ọba tó lágbára ní gbogbo nǹkan ní tó ṣe wo onípa rẹ̀ látara àwọn irúgbìn tó ń jáde láti nílẹ̀. عيون من لدين شاخصات عيون من لدين شاخصات بأحداثه كما الذهب السبيك àwọn míì kẹgbà wà rẹ̀ pé wà á záàrùn kàmà záàrùn tẹ̀lẹ̀kú àwọn míì kàwà pé bí adé sọ̀rọ̀ rí kàmà záàrùn tẹ̀lẹ̀kú ìgbà ríúnùn nílùdé ní tàfikọ́ọ̀tù wo wo àwọn orípa ọlọ́run ọba lọ́sùn hánà tààdá wo àwọn orípa ọlọ́run ọba lórí àwọn nǹkan tọ́lọ́run ọba dá àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe bí ríúnùn wo pẹ̀lú àwọn ojú wo pẹ̀lú ojú nílùdé ní tàfikọ́ọ̀tù ojú tó wá láti di lùdé yìí ìdápẹ́ ní lùdé yìí oníṣẹ́ sọ̀rọ̀ yẹni pé ojú olówó iyebíye ojú olówó iyebíye ni kò fi wò ó ojú ojú sílvà kò fi wò ó kò fi wò ó tọ́nà ọba Allah subhanahu wa ta'ala ṣe kó wo àwọn orípa ọlọ́run ọba Allah subhanahu wa lórí tọ́nà ọba ṣe láwọn lóbi tí kìíní tí ó gẹ̀ ṣàkìtọ̀ ojú tó ń mọ́lẹ̀ kadara ní kò fi wò ó bí àṣdá kí ní kàmá dáhùn sẹ́dí wò pẹ̀lú ojú tọ́nà ẹgẹ́ bíi àtọ́dà ẹ jẹ́ bí wúrà eléyìí tí ó ń dán wúrà tí wúrà tí wọ́n ti fọ̀ àgbàgbò tẹ̀lé kù òun náà ni òun ni pure gold irú ojú yẹn kó fi wo kó fi ronú sí àwọn àmì ọlọ́run ọba lọ́sùn fáàrọ̀ kó fi wo kó fi wo àmì ọlọ́run kó wo ipa àmì ọlọ́run ọba lórí tọ́nà ọba dà kódà látara àwọn ìlú tó jáde láti nù rẹ̀. bí zàlọ́rù jáde dáa ìdá tó ń على قدر الزبرجة شاهدة لأن الله ليس له شريك على قدر الزبرجة شاهدة ojúlọ ẹgbẹ́ ìbẹnu ọdún zabarjad ìdájọ́ ní àzabarjad òkúta olówó ibi náà ní gold bí silver bí àlúlù ìdájọ́ ní àzabarjad ojú wọn náà ní ti ń ròyìn pé aláàkọ́ ní zabarúdá ìṣàhídáàtò lójú tí ó máa jẹ́rìí wọ́n pẹ̀lú ojú olówó iyebíye tí ó máa jẹ́rìí bí anna Allaha laysa lahu shariku ojú tí ó máa jẹ́rìí sí pé dájúdájú ọlọ́run ọba Allah òjijì ó tún máa jẹ́rìí pé wà á ná muhammadan abdu rasulu ike dájúdájú alájú wa muhammad sallallahu alaihi wa sallam ẹrú ni òjijì ọlọ́wọ́ bá ní. wà á ná muhammadan abdu rasulu ilà sàkọlẹ́yìn ni àwùsàlàhù màlíkù ilà sàkọlẹ́yìn ni àwùsàlàhù màlíkù òjijì ọlọ́wọ́ bá ní ṣe ẹrú ọlọ́wọ́ bá ní ilà sàkọlẹ́yìn ẹni tọ́lọ́wọ́ bá rán sí ìyàtà ìdẹ̀lórí àrùsága hulmaliku ọlọ́wọ́n bá almalik olọba tó rán ànẹ́bí sọlọ́bà sọlá ojú tí ó máa jẹ́ ìgbé ànẹ́bí ẹrú ọlọ́wọ́n bá ní ojú tí ọlọ́wọ́n bá hmm? ní eléyìí tọ́lọ́wọ́n bá ní kẹlẹ́ ara sí àtìyìn عيون من لجين شاخصات بأحداث كما الذهب مستبيك على قدر الزبرجد على قدر الزبرجد شاهدات بأن الله ليس له شريك وأن محمدا عبده رسوله إلى الثقلين أرسله الملك eré báyìí àbúrò ìwà àwọn ọmọ ọkọ̀ orin láti fi rẹlẹ̀ wípé gbogbo tọ́nà ọba lọ subhanahu ta'ala dá òun ló ní àmì tọ́nà ọba àríkẹ́lá fi sí wọn lára táà lè ronú sí táà lè wòye sí dáadáa láti fi gbàgbọ́ yé wípé náà ọba lọ subhanahu ta'ala ọba tí ò lóògùn ọba ọ̀kan ṣoṣo ni so nítorí ẹ̀rọ náà bá lọ subhanahu wa ta'ala nínú àwọn àyà tí ọlọ́run bá nìkẹ́lá fi ń búra yìí náà àwọn àmì tọ́lọ́run bá nìkẹ́lá fi ń búra yìí àwọn ẹ̀dá ọlọ́run bá tọ́lọ́run bá fi ń búra yìí nítorí ẹ̀rọ náà bá nìkẹ́lá fi wọ́n búra nítorí pé àwọn àmì ń bẹ níbi jíjáde àwọn nǹkan yẹn nígbà tán bá jáde àti wíwọlé wọn tó ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ ọ̀tẹ́ni tó lè ṣe táà bá gbàgbé ìgbà tí nàbúrú tó ń bèèrè lọ́wọ́ ànábì Ibrahim alayhi salatu ìbéèrè àtakò nípa tàlọ́lọ́n ìtàlọ́lọ́n ọba tó ń pẹ́ ọlọ́run bá ní kíra nẹ́bì ọlọ́run bá ní tí ó rí ẹni tó ń bá ẹlẹ́bì Ibrahim jiyàn nípa ọlọ́run bá rẹ̀ ní ọba tó dá alámsàrọ̀ ìlẹ́tẹ̀lẹ̀ hajjá Ibrahim fi rabbi rí anẹ́bì tó rí ẹni tí ń bá ẹlẹ́bì Ibrahim jiyàn nípa ọlọ́run bá tó dá ni ta ń bá ẹlẹ́bì Ibrahim jiyàn nàmúrú ìfọ́lá Ibrahim rabbi alladhi yuhyi wa sáàmù ọgbọ́lọ́wọ́ bá nìkan lọ́wọ́ tó yẹ ká máa pè ìgbà tí Ibrahim sọ báwọn yẹn pé rabbi alladhi yuhyi wa yumiit ọlọ́lọ́wọ́ ọba tí mò ń pè yín lọ́tọ́dọ̀ rẹ̀ bóun nìkan ló yẹ kẹ́ máa sìn ọba tí òdòdó tí mò ń pè yín lọ́tọ́dọ̀ rẹ̀ ọba tó dá mi yẹn òun náà lọ́ba tó yẹ pé yuhyi wa yumiit òun lọ́ba ana uhyi wa umiit ó ní kí ni bẹ̀bẹ̀ níbi yíhun Ibrahim tí ó torí tọ́lọ̀ ọba rẹ̀ ń ṣe tó bílò nìkan náà kama sí náà à jẹ́yìn ní ìmìnà lè ṣe ana ó sì yíwa umi èmi náà lè yẹ èèyàn mo lè dá àyàn mo lè fún èèyàn lẹ́mìí pa àyàn tó bá dàbí ọ̀rọ̀ ní ṣe ń ṣe ju rẹ̀ tó rí sùn ó ní ẹ̀yin ẹ̀tọ́ mi ẹlọba mú àwọn ẹlẹ́wọ̀n méjì tí mo gbàtán kó wọn dé ó lé léyìí ẹ̀bá mẹ́pá gbàtán pa ó ní Ibrahim sójú rẹ̀ tí wọ́n náà rí báyìí mọ́ pa àyà bí ń pa àyà wọn ní Ibrahim wò pé bí wù jẹ̀pẹ̀ wo lé níta bá sọ̀rọ̀ yìí o ó ní ti alẹ́lẹ́ ẹ̀bí lẹ́jọ́ máa lọ tí mo yẹ eléyìí tí ọyẹ kí n bá bẹ̀rẹ̀ kí n bá tí kú wà lórí àbí òtí lórí ẹ̀ wọn lọ wà lórí ẹ̀ mo wá bílẹ̀ mo ní kọ́ máa mo ní kọ́ lọ mo yé àbí nìyé wọ́n ní ó yé àwọn ìbára ní gbogbo ẹ̀ ó yé ó kù ní ìsìn أولي فإن الله يأتي بالشمس من المغرب فأتي بها من المشرق فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب أولي دوري الله من دون سوي الله من وبعدين يأتي بالشمس من المشرق أولي من يوم لاتي المشرق لاتي بيورك فأتي بها من المغرب فأتي بها من المغرب ìwọ wá sọ fún òrùn pé ó yọ láti Maghrib ọlọ́wọ́n bá mọ́ṣírùkù ní máa yọ tó bá jẹ́ pé wọn náà bá lágbára tó lè ṣe tọ́lọ̀ ọba ti sọ wípé pàṣẹ fún òrùn pé kó yọ láti Maghrib fàbóhìtà lẹ́dì ìkẹfà ìdààmú wá bá kéèfèrí bóhìtà yẹn ni pé ìdààmú bá kù lè ṣe ẹ̀rí pé nǹkan dára bí wọ́n fi dá alágara ń bí òun náà ni nǹkan tó jẹ́ sí pé agbára ẹ̀dá kankan ọ̀ka kí a sọ fún ìrìn sí pé ọlọ́run bá tẹ́ mi ń sìn òun lọba tí ó máa ń yọ ìràwọ̀ ní alẹ́ tó ti máa ń mú ọ̀ ní ọ̀sán tó bá yẹ pé wọn náà bá lágbára bí ọlọ́run sọ pé kí ìràwọ̀ yọ ń sìn sọ pé kọ́ yọ nísìn ẹ̀rí pé yóò di wàhálà fún ọlọ́run ọba tẹ̀mí ọba tó yẹ pé òun ní máa ń já òru nísìn máa ń mú òru wá nígbà tó yẹ kó wá yóò yìí tó mú ojúmọ́ lọ nígbà tó bá yẹ kó lọ ìwọ sọ wípé lásìkò táa wà yìí sọ wípé kí òun dé àbí tó bá di lóru tó bá dìgbà tí òun bá wọ̀ tójúmọ́ bá lọ sí òun dé sọ fún ojúmọ́ ń pàmú pé kọ́ máa padà lọ ẹni pé pàbó mìta lẹ́bi ìjábàrún náà yóò padà jẹ so gbogbo àwọn eléyìí ó ń tọ́ka fẹ́ mú jáde ń bì ní òtẹ̀síwù ń ó ní wípé bíbúra tọ́lọ́wọ́n bá dékẹ́lá búra pẹ̀lú àwọn ẹ̀dá wọn yìí ọlọ́wọ́n bá dékẹ́lá bú wọn láti tó búra pẹ̀lú wọn láti ti pírìtì tàwọn ìlú fún wa ajẹ́ pé tọ́lọ́wọ́n bá dékẹ́lá bá tún búra ọlọ́wọ́n bá dékẹ́lá tún pè wá lọ síbi tàwọn ìdí pẹ̀lú búra gan wọ́n bá yìí nítorí pé gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dékẹ́lá fi búra yìí tàwọn ìlú ọlọ́wọ́n láti ṣe àwọn ẹ̀dá yìí bó ṣe ń ṣe wọ́n tí ó jẹ́ pàwọn ní jẹ́ òǹkà ọdún orí wa wíwá òru nígbà tó wá àti wíwá ọ̀sán nígbà tó wá òun ni ọjọ́ orí wa fi ń dàgbà sókè sí abẹ́ẹ̀kọ́ ni òun làgbé lékún lọ́jọ́ orí sí òun náà la kàkàkàkà tí ọ̀nà tọ́nà bí ìfidé òun náà la kà lọ tó fi di méje lónìí abẹ́ẹ̀kọ́ ni òun la tó ń kà lọ tó fi di méje lónìí báyìí òun náà la máa kà lọ tí ọ̀nà tọ́nà fi parí wíwá òru àti lílọ rẹ̀ wíwà ọ̀sán àti lílọ rẹ̀ òun ní jẹ́ ojúmọ́ abẹ́bọ̀ ni ìlàbí orí ojúmọ́ kan yíyọ ọ̀ràwọ̀ àmì òru ni wíwọ̀ rẹ̀ àmì ọ̀sán ni tàlẹ́ni tí mú yọ lórí nígbà tó bá yọ ọlọ́run bá lọ́sùn hàn tàà lẹ́yìn ọlọ́run kò tẹ́ tó ní ọlọ́run ọba lọ́wọ́ subhanahu wa ta'ala ni lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó lè mú wọ̀ lọ́sàn abẹ́kọ́ ni gbogbo àwọn tí ní ọlọ́run ọba gẹ́gẹ́ ọwá tí wọ́n búra eré ìtí ìbúra yẹn máa tọ́ka sí ìjọ́ka soso ọlọ́run ọba lọ́wọ́ subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀dá rẹ̀ àti ìníkapá ọlọ́run ọba lọ́kan dodo lórí àwọn ẹ̀dá ìtọ́pọ́ ọlọ́run ọba nìkan ló níkapá lórí wọn lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni tó lágbára lé wọn lórí mọ́ kò lè sẹ́ni tó lè bọ́ tàbí ìsọ́fóhùn níkapá lórí àwọn ẹ̀dá yìí tàbí lè bọ́ta ní ìjọ́ ma pé òun ní kápá lórí ìràwọ̀ kọ̀tẹ́ni náà kọ̀tẹ́ni náà tó kílèmù ẹ̀rí pòun lòun dá wọn kọ̀tẹ́ni náà tó kílèmù ẹ̀rí yípo lòun wọn oṣù àbí nítorí pé jọ́ta bá ti rí èèyàn kan tó bá bọ́ tapó lòun dá wọn ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo ọjà rẹ̀ pé rọ́lọ̀ a ní rárá ní ronú sọ rẹ̀ nínú àwọn òpòrò èèyàn tí ò ṣe bára ní pátápátá bá ní èyàn lè parọ́ tó tóbi bàǹtàbàǹtà tí débi bí tí wọ́n mú agbówọ̀lọ́ dá ìràwọ̀ ẹ̀rí pé gbogbo alámọ̀gbá agbára ẹ̀dá ọ̀ka bóò ni wọ́n tó jẹ́ pé ẹ̀dá bí ti ni wọ́n náà èèyàn bí tiwa ni wọ́n náà ọwà ní lọ dáráwọ̀ tó sọ bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún wa àti kọ́ sọ pé ló ń darí ìràwọ̀ ẹgbẹ́jọ́ tí yẹn bá ti sọ bẹ́ẹ̀ níjọ́ yẹn láti rí pé ah, eléyìí kèfèrí eléyìí aláìgbàgbọ́ eléyìí àbí torí pé wẹ́ni báyìí ó fẹ́ máa pèrè lọ́lọ́run kódà àwọn yẹ́mọ́tọ̀ pé ah, ẹnìkan ti jáde yìí ti ń pèrè lọ́lọ́run olóhùn ló ń dára wọ̀ à ah, ìyẹn sọ pé eléyìí bú yẹn jìnà sí o àbí àwọn àfọ́ bẹ̀rẹ̀ tí kó wà ti jáde yìí ti pé wọ́n lẹ́yìn kan

ó ní ọ̀rọ̀ rẹ̀ ó máa já àbílì rẹ̀ ó lè máa tútà òyìn àwọn èèyàn sì ní nígbàgbọ́ nínú ẹ̀mọ́ láyé bẹ́ẹ̀ ni wọn nígbà sọ́fàsọ́fọ́ mọ́ torí ti ọ̀rọ̀ tó tóbi tó tóbi bàǹtàbàǹtà yọ̀rọ̀ tó yẹ pé téèyàn bá pa yọ̀rọ̀ ń tó sì máa já àyàn tó yọ̀rọ̀ lè yàn pa àwọn ọ̀rọ̀ kan lẹ́gbẹ́ pé kò ni ó máa sọ fọ́ọ̀mù yẹn pé eré ibú lè yẹ jìnnà sí o èmi tí wọ́n pè ní ọlọ́ nípa yìí ò ní gẹ́gẹ́ jẹ́rí tí ń bọ̀ lẹ́nu rẹ̀ èmi rọ́nù ìrọ́ tí máa ń tú àṣírí òkúrọ̀ tó nítorí ẹ̀lọ́nà ọba Allah subhanahu wa ta'ala ló ti fi nǹkan yìí búra kí lọ́wọ́ ọba àníkẹ́lá wá búra sí Allahu akbar ọlọ́wọ́ ọba àníkẹ́lá búra lórí bí Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní was-subhi idha tanaffa innahu laqawlu rasulin karim ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ní dájúdájú Al-Qur'an dọ̀níhù ìnáhù ọ̀n padà lọ sọ́dọ̀ alkùnrin dájúdájú alkùnrin làkọ́wù rọ̀súlì karim ọ̀rọ̀ náà ọba Allah subhanahu wa ta'ala tó fi ọmọ òjíṣẹ́ alápẹ̀lẹ́ Allahu akbar àwọn àǹfààní pọ̀ nínú ayà ìsí àṣírà wa àwọn àǹfààní pọ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nǹkan tọ́lọ́run ọba àlekẹ́lá ń búra lé lórí nǹkan pàtàkì tọ́lọ́run ọba àlekẹ́lá ti torí ẹ̀ mú àwọn ìbúra yìí tó torí ẹ̀ mú ni ìgbé ìgbàgbọ́ nípa Al-Qur'an nínú ọkẹ́ la wà yìí àbí ìgbé ìgbàgbọ́ nípa Al-Qur'an tẹ̀lé nínú ọkẹ́ nìkọ̀ọ̀kan wa. innahu dájúdájú Al-Qur'an tẹ̀lé làkọ́wò rọ̀súnlí karim ọ̀rọ̀ òjíṣẹ́ alápàdé ẹ̀wọ̀n nǹkan tọ́lọ̀ bá lẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́wọ̀n bá lẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìka ọ̀rọ̀ nípa inna inna lọ́lọ́wọ̀n bá lẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ ọlọ́wọ̀n wá ní innahu orí bá ní dájúdájú al-Qur'an al làkọ́ọ̀lù ẹ̀tún wo láàmù yẹn náà làkọ́ọ̀lù dájúdájú alkùnránù kẹrì ọ̀rọ̀ ọ̀túnlé ọ̀rọ̀ òjíṣẹ́ ni ọ̀rọ̀ òjíṣẹ́ kan ni kẹrì ìmìnì alápàní nílé ìsìn ọlọ́wọ́ba lọ́tù fánà tàrátà kí ti ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ ẹni tó mú wá sọ́dọ̀ àmẹ́bì sọ́lọ́lá ọ̀sẹ́lá ọlọ́run bá nígbà tàbí ti ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ ẹni tó ti kíni ọ̀dẹ́ tó mú wá ọlọ́run bá lọ́sùn tánà tààrà ṣe ilé ìbáyìí láti fi ti àpọ́nlé ńláńlá fún jìbìrì láyé ìsọ̀rọ̀ àti ìsẹ̀lámù ọlọ́run bá nígbà tàbí àpọ́nlé fún jìbìrì Qur'an wọ́n nǹkankan ni tíra ni ọ̀rọ̀ ni tó yẹ pé ẹni tó sọ ọ́ kalẹ̀ tó mú wá fún ànábì sallallahu alaihi wasallam tọ́nà ọba àdìpẹ́ láti rán sí ànábì sallallahu alaihi wasallam òun náà yọrọ̀ tó lù kiri òṣìṣẹ́ náà Jibril alaihi salatu wassalam eléyìí ni nǹkan tí a bá wa Qatada tí wọ́n tú nígbà tó ń sàlàyé áyà yìí nínú ẹgbàá wá sí Sa'id ìgbà tó fà wọ́n ní innahu la qawlu rasulin karim ya'ni Jibril wọ́n ní ìtumọ̀ innahu la qawlu rasulin karim òun náà ní Jibril ìtumọ̀ rẹ̀ ní Jibril Jibril ní rasulun karim tọ́lọ̀ bá ní kẹlá ń sọ jìbìrí ìdáná ọba Allah subhanahu wa ta'ala sọ́mẹ̀ oníbà yìí ọ̀rọ̀ tí jìbìrí ti mú wá látọ̀dọ̀ náà ọba Allah subhanahu wa ta'ala tó mú wá fà nẹ́bí sallallahu alaihi wasallam náà ìgbà tó náà ọba Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ nípa jìbìrí ìlú àwọn ìròyìn márùn-ún lọ́nà ọba níkẹ́lá fi ròyìn jìbìrí alákọ̀ọ́kọ́ ọlọ́ọ̀bá àdíkẹ́ lápẹ̀ ní rọ̀súlù rọ̀súlù òjíṣẹ́ ni jibril nítorí pé àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala wọ́n pẹ́ sí méjì a ní ar-rasulu al-malaki a lè ní ar-rasulu al-bashari òjíṣẹ́ tó jẹ́ áńgẹ́lì àti òjíṣẹ́ tó jẹ́ èèyàn ar-rasulu àmínul wáhí wọn máa ni ní àmínul wáhí àti mbọ̀wà nínú àwọn òmìn tọ́nà ọba àdíkẹ́lá kala mú yẹn náà nínú sọ́rọ̀ káàkà a òjíṣẹ́ ọlọ́wọ́ bá lọ́sùn táwọn tánà àwọn màláíjà tọ́nà ọba àdíkẹ́lá máa ń rán sáwọn ànẹ́bí ọlọ́wọ́ bá pé kọ́ lọ fún wọn ní wáhíù kó Jibril alayhi salatu Jibrili òun lọ gá gbogbo àwọn màláìkà yẹnyẹn ọ̀gá gbogbo àwọn màláìkà òun sì ní olùkọ́ òun ni títà gbogbo àwọn ànábì Ọlọ́run orípa ìsù òun ló fi jẹ́ sí pé àwọn Yahoo wọ́n mú lọ́ta wọ́n dẹ̀ ń bá sọ̀tá wọ́n dẹ̀ ń ṣe kìtìrí pẹ̀lú Jibrili ọlọ́pàá ní dásọ̀rọ̀ wọn mú wa nínú sọ́rọ́sì nínú sọ́ọ̀tù ìdákọ̀rọ̀ ọlọ́run bá nìkan sọ̀rọ̀ wọn fún wa wọ́n mú Jibril lọ́ta wọ́n mú Mikail lọ́ta ọlọ́run bá nìkan wá ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè mú Jibril lọ́ta tó sì mú Mikail lọ́ta ọlọ́run bá ní irú àwọn bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n ọlọ́run náà sì mú wọn lọ́ta fa inna Allaha aduwwun lil kafirin قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله ويبقى إذن الله يا إيران الله ما رأى النبي صحيح من كان عدوا لجبريل إلى النبي صحيح تعلن الناس وجه وتقو جبريل فإنه نزله على قلبك بإذن الله torípé dájáde jìbìrìdì sọ alùkùnránì kalẹ̀ sínú ọkàrí ànábì sallallahu alaihi wasallam bí ìdínlá pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run bá ní. ẹgbẹ́ tó bàtọ́ fi mú jìbìrì lọ́ta náà nìyẹn wọ́n kò yẹ kó jẹ́ sípà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam yóò máa sọ wáhíyù kalẹ̀ fún ó tẹ́lẹ̀ jẹ́ sí pé ànẹ́bì yìí lọ sí sẹ́fún gẹ́gẹ́ bí àwọn ṣíyà náà ti mú jìbìrì lọ́ta wípé jìbìrì ti jàmbá ni áìlì lọ́nà ọba àlékẹ́ láàrín bí ẹ́ kó tó dìbọ́ lọ jẹ́sẹ̀ ẹ̀fà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn bùdásù wọ́n ní àálì lọ́lọ́wọ́n bá àdíkẹ́ láàrín sí ọjà ń ba iṣẹ́ ni lóbilọ́gbìn fàdàbí sọ̀rọ̀lọ́sọ̀lá ọlọ́wọ́n bá àdíkẹ́ láti ọ̀sọ̀ fún agbójì bí ìrìlẹ̀ ẹ̀kọ́ lórí nínú àwọn àyàká kà fún wa àwọn àsọ́rọ́ náà ní òun jìbìrìlì ṣe jàmbá ni kèéta nẹ́bì lọ ẹkó jíṣẹ́ fún nínú àwọn bànú Israel òun lọ yẹ kí ànẹ́bì yẹ ti jáde ẹni sọ́rọ̀ gbé fún ìkọlọ́lọ́ ní gbogbo ìgbó nítorí àwọn àwọn ọmọ lọ́ta gbogbo tó bá ti fọ̀kalẹ̀ àwọn onígbàgbọ́ torí àwọn ọ̀gbàgbọ́ àìgbọ́. olùmọ̀kíá náà àdúgbò ní Jibril ọlọ́ba ní àdábì sọ wípé tanẹni náà ti ń bá Jibril ṣọ̀tá tanẹni náà ti ń jẹ́ ọ̀tá fún Jibril. wọ́n yẹ báyìí torí pé Jibril ọ̀sọ̀ alukọ̀rán kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá ní mo tọ́jú pẹ̀lú ma bẹ́ẹ̀ ní yàgé yìí eré jẹ́ pé ó ń pè lódodo àwọn tí a ti tájú ẹ̀. olùmọ̀n kánà àdúwà lillahi wa malaikatihi wa jibril wa mikala fa inna allaha àdúwù lil ilé tí mo rí bẹ́ẹ̀ sílẹ̀ kan yẹn ọlọ́run ní sọ wípé man àdúwà lillahi gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ ọ̀tá bọ́ náà ọba Allah subhanahu wa ta'ala wa malaikatihi tó lè jẹ́ ọ̀tá fáwọn màláìka rẹ̀ tí ń bá àwọn màláìka lọ́wọ́ bá sọ̀tá wa Jibrila ẹ̀rí nǹkan wa malaikatihi ti kó Jibril sínú tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá àdékẹ́lá wá tó ń dá Jibril ta ó tún dá mú jáde ó máa ń jíṣẹ́ ìgbọ́lá fún nǹkan yẹn ni ó jẹ́ sí pé adá nǹkan kan yọ lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ pàdé sọ orúkọ sáàdì sọ̀rọ̀ nípa gbogbo wọn lápapọ̀ tó náà ti kó sínú gbogbo yẹn ká wá dáwò nìkan ká wá dá nínú gbogbo yẹn ká wá dárúkọ yahudi lẹ́ni tí ń bá sọ̀tánú àwọn méjèèjì na sọ́rọ̀ lẹ́ni tí ń bá wọn sọ̀tánú àwọn méjèèjì fa inna Allaha aduwwun lil kafirin nǹkan méjì lọ́wà bí aláàrùkọ́ ní kọ́nà ọba àlékẹ́lá jí gbọ́ra wípé ọ̀tá lọ́wọ́ ọba àlékẹ́lá jẹ́ fáwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ bá ó di kílẹ̀ àwọn pé kéfèrí ni wọ́n tìrúkọ́ lọ́wọ́ bá nípa inna Allaha aduwwun ẹ̀sìn yẹn lákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá àlékẹ́lá di kílẹ̀ ìjọta fún wọn ọlọ́wọ́ wá ní lil kafirin fáwọn láwọn òní lọ́wọ́ ìjọta fún wọn nítorí pé kí ni wọ́n bá jìbìrìlì ṣọ̀tá wọ́n bá ọlọ́run ọba ṣọ̀tá wọ́n bá mìta ìlì ṣọ̀tá wọ́n ti bá gbogbo àwọn màláìkà ọlọ́run ọba lọ́sùn bá ń tẹ́lá ṣọ̀tá nínú àwọn àyàtà tó ń kà fún wa yìí nínú àwọn nǹkan tọ́lọ́ ọba àlíkẹ́lá fi ń yí wa ń bẹ̀ ká tó tẹ̀síwájú òun náà ni ìgbàgbọ́ nípa àwọn màláìkà àyà yìí fi ń yé wa lẹ́yìn ìgbà tí àyà yìí fi ń yé wa ìgbàgbọ́ nípa Al-Qur'an tọ́lọ́ ọba àlíkẹ́lá ń búra lé lórí

ẹni tó sì jẹ́ olórí gbogbo àwọn màláíkà òun ni Jibril ó sì wọ́n náà màláíkà tọ́nà ọba àdékẹ́lá dárúkọ rẹ̀ tó borúkọ rẹ̀ tó fi mọ̀ wá wọ́n máa ń pè ní Jibril wọ́n máa ń pè ní Jabroil wọ́n sì máa ń pè ní Jibril pẹ̀lú nùn jib jib pẹ̀lú pé a kùn jim yẹn ní kẹsọ̀ bákan náà Jibril náà ní kẹsẹ̀ Jubril Jubril yìí ò bá máa ń pè wọn àṣìṣe Jubril kí lórúkọ rẹ̀ Jubril lórúkọ mi ó ti wá jẹ́ Jubril jìbìrìlì lórúkọ rẹ̀ yìí jì lọ́bẹ̀rẹ̀ rẹ̀ jìbìrìlì orí bá yìí pẹ̀lú lam bákanáà jìbìrìlì pẹ̀lú nun ó ní bàbá wa kàtà ń pè ní Abdullahi ibn jìbìrìlì táwọn kan pè ní jàbìrìlì ilé jàbìrìlì ẹ̀wọ́n tó wọn bákan náà tó wá ń jẹ́ Jabroil orílẹ̀ ayúkù tẹ́rí tí bá ti ń parí pẹ̀lú il èdè àbúrọ̀níyà ni èdè ibru ni in tí ibru ma ń pè ní il Allah ọ̀nà ma ń pè bẹ́ nítorí ẹ̀ Ismail ó jí bá sí ẹ̀hẹ́ so jibri Jibroil orílẹ̀ ayúkù àti gbogbo il il Israel gbogbo wọn fi ń tì wọn sọ́dọ̀ ìlì ní ìlì sí ní Allah náà ń pè Allah náà ń pè ní ìlì ní èdè Ibraniyya orí bá náà a eléyìn náà nínú àwọn àǹfààní tí aláti lè mọ́lẹ̀ nínú tafsiru àyà yìí ó Jibril Allah bá ní ká bá sọ wípé Jibril ní rasulin ọlọ́run ló ẹ̀jẹ́kádé yẹn mọ́lẹ̀ bóbi tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni tọ́lọ́wọ́ bá ní kí lámọ́rán sáwọn ànábì rẹ̀ nínú àwọn iṣẹ́ jìbìrì tó bá àwọn màláíkà kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ bá ní kí ọlá ló gbé iṣẹ́ lé lọ́wọ́ ọlọ́wọ́ bá ní kí lá gbé iṣẹ́ láwọn màláíkà lọ́wọ́ málàkù lẹ́yọ kan jámù rẹ̀ ni màláíkà àbí àwọn màláíkà tán pè láńgẹ́lì ọlọ́wọ́ bá ní kí láwọn iṣẹ́ tó gbé wọn lọ́wọ́ àwọn tẹ́ tọ́nà wọn bá lè kí lágbé ọlọ́wọ́ lọ́yẹn àwọn tọ́nà wọn bá lè kí lábá tọ́ tẹ́ wọn fún wa nínú àwọn gbàgbọ́ta gbọ́dọ̀ ní sí wọn òun ni wípé a gba àwọn tẹ́ yẹn gbọ́ láwọn tọ́nà wọn lè kí láfi mọ̀ wá àwọn tẹ́ tọ́nà wọn lè kí lágbé wọn lọ́wọ́

ìròyìn ẹlẹ́kẹta nìyẹn inda zil arshi tẹ́rí zí fún wà tí inda zil arshi ó ti bá ìlú àkójọpọ̀ ọ̀rọ̀ kan ní jùmlà kan ní ó bá ìlú makin ìròyìn ẹlẹ́kẹ nìyẹn mọ̀tọ́ in ìròyìn ẹlẹ́kẹ ló ṣẹ́rí mọ̀tọ́ in sáàmà jùmlà kan mọ̀tọ́ in sáàmà ẹ́ àmín ìròyìn ní ìtọ́nù ọ̀rẹ́bà ìdí ẹwà àwọn ìròyìn tọ́lọ̀ bá ní kí láti ìròyìn Jibril nínú àwọn ayà yìí náà a ti sàlàyé fọ́sí ọ̀rẹ́ bí àwọn ìròyìn ẹ́sẹ̀ lọ́rí ọwọ́ kàkà máa múlẹ̀ ẹ̀kọ́ kan ọlọ́run bá lọ́sùn bá rántà sọ pé zí kúwàtí ọlọ́run bá ní Jibril alágbára ni zí kúwàtí alágbára Jibril

kátún nígbàgbọ́ pé ajẹ́pẹ́ àlàárùsì náà tún ní nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ní ọlọ́run bá àdíjẹ́láwà fi ti sọ́dọ̀ ara rẹ̀ nítorí àti sàrọ́fà rẹ̀ nítorí àti gbé iyì fún àlàárùsì nítorí pé tá a bá fi ẹ̀dá ti sọ́dọ̀ ẹni tó dẹ́dá irú ìgọ́fà yẹn la máa ń pè awá tàbí ti ẹ̀dá kan sọ́dọ̀ ọlọ́run bá alápẹ̀lẹ̀ ó tún fi ẹ̀dá yẹn náà alápẹ̀lẹ̀ náà ni ó máa jẹ́ tó pé àpẹ́lẹ̀ ẹni tá a fi ti sọ́dọ̀ rẹ̀ yẹn òun náà ni ó máa já pẹ̀lẹ̀ fóun náà àti pé tí ọlọ́run bá lékè lófin tó bá yẹpẹrẹ yóò fi ti sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run bẹ sọ bá yẹpẹrẹ bèlè tí ó fi tó bá yẹpẹrẹ ti sọ́dọ̀ ara rẹ̀ ṣé àlàárùsì nìkan ọlọ́run bá dání jibril in tó fi tì nígbà tí ó wá tọ̀rọ̀ ìyára rẹ̀ aláàrùsì ló fi wá ti sọ́dọ̀ ara rẹ̀ zíkú wà tí ń ẹ̀yìndà zíláàrùsì jibril alágbára ni allah akbar allah akbar ọlọ́wọ́ bá adékẹ́lá pè ní alágbára gbogbo tó ń pè lágbára olóńtúmọ̀ sí jibril lágbára bí mánà kẹ́límọ̀ ní nǹkan tí gbọ́nà yẹn túmọ̀ sáńkè lágbára ọlọ́run bá nígbẹ́lá fún Jibril ṣe bá gbára inú agbára náà ni wípé Jibril ló ti sọ̀kalẹ̀ láti sámà yóò wá sórí ilẹ̀ ó ti bá yìí pè agbára ni sẹ́yìn lè ṣe ni Jibril tá ń sọ yìí inú agbára tọ́lọ́run bá nígbẹ́lá fún ni pé àwọn màláíkà tó kù wọ́n kéré sí ní títóbi ní lágbára ṣe bọ́lá wọn bá Allah subhanahu wa ta'ala sọ wípé ja'ilul malaika bẹ̀ ja'ilul malaika ní bábọ̀ wá torí títí ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ja'ilul malaika ti rusulan uli ajniha ọlọ́run bá ní òun lọba tóun dá àwọn màláíkà ní òjíṣẹ́ uli ajniha òun tó wá dá wọn ní ẹ̀dá tó ní ìyẹ́ masna ń bẹnu wọn tẹ́ pé wọ́n ní ìyẹ́ àwọn tẹ́ pé méjì méjì ní ìyẹ́ tó wọ́n ní bẹnu wọn àwọn ní méjì méjì nínú ìyẹ́ wàtúláàtà ń bẹ́nu tó rẹ́ pé wọ́n ní mẹ́ta mẹ́ta wọ́n bẹ́nu wọn tó ní mẹ́rin mẹ́rin yazidu fil khalqi ma yasha ọlọ́run bá wá ní òun a máa wá ṣe àlékún nínú dídá ìyẹ́yẹ fáwọn tó bá wù náà màláíkà nínú àwọn tọ́nà ọba dígbà 600 nìkan arẹ́bí sì ní ipò òun orí jìbìrì yìí bọ́nà wọn bá ti dá gẹ́gẹ́gẹ́ ẹ̀ẹ́mẹ́jì péré ni ẹ̀ẹ́mẹ́jèjì <laughs> ò sí rọrùn ẹ̀ẹ́mẹ́jèjì kò rọrùn oníyá ayọ́ al-mudaththir oníyá ayọ́ al-muzammil ọmọdé òde bí ẹ̀rù lẹ́rù ọba arẹ́bí lóhun orí jìbìrì ó ní títù ní àjànà ó ní 600 yẹ ó ní gbogbo yẹ rẹ̀ sájà ufuk gbogbo yẹ rẹ̀ pátápátá ó kọ́ ẹ̀dàkùn ẹ̀dá kan là ń sọ náà ẹ̀dá ọlọ́run bá yé o jìbìrì sọ ẹgbẹ́ bẹ́yìnà sáhàmàtì òdìlẹ́yìn láàmàn kíbìhì anẹ́bìrò ní jìbìrì wípé láàrin ibi tí máa ń lẹ̀ níbi etí sí bí èjìká jìbìrì ìrìn àjò 500 years lèyìn rìn ìrìn àjò 500 years tẹ́bá gbẹ́ra láti ìkàrà alayhi salatu wassalam jibril nù orí bá yìí olọ́lọ́wọ́ bá lọ́sùn máa tàbí ń sọ nínú al-Qur'an tọ́lọ̀ bá lè jẹ́ sọ wípé wa laqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha 'indaha jannatul ma'wa nínú suratul najm nínú suratul najm náà ọlọ́ọ̀bá lè jẹ́ sọ́rọ̀ yìí Jibril náà والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة عند ذي العرش فاستوى طيب عيبي جبريل الله ما تنو يمبا يو عليه الصلاة والسلام لا أنا أو ملايكة أو قال جبريل

náà bá ṣe rínú wọ́n èèyàn lọ ṣùgbọ́n nínú àfúrọ́dù àwọn èèyàn jésù nìyẹn yẹran yẹran màláìkà lọ́lá èèyàn lọ ṣùgbọ́n lọ́lọ́dá ni a rí nínú àwọn èèyàn tó lọ́lá àwọn màláìkà lọ ọjọ́bà yìí àwọn oníyẹn àwọn àmẹ́bí ọlọ́wọ́ bá lọ́sùn nípa ìgbàgbọ́ nípa màláìkà lápapọ̀ àmọ́ tó fẹ́ ọ̀rọ̀ yìí jù báyìí lọ ọ̀rọ̀ jù bí nìkan lákàfẹ́ láfẹ́ fẹ́rẹ̀ ilẹ̀ ń bì ìgbàgbọ́ èmi àtẹ̀yìn tá a gbọ́dọ̀ ní jẹ́bi mùsùlùmí tó gbọ́dọ̀ rinlẹ̀ tá a gbọ́dọ̀ sí ìmíjì nípa rẹ̀ tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ mi tó lòdì sí ó ní pé àwọn màláìkà ń bẹ ó ti ní fáwọn màláìkà wọn kì í jẹ wọn kì í mu wọn kì í ṣe lọ́wọ́n bá wọn kì í níyàwó òṣìṣẹ́ wà lára wọn wọn kì í ṣègbàtẹ̀fẹ́ wọn kì í ṣẹ̀yọ́ bóyá báyìí ti fún ọ̀rẹ́ kí ń tẹ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ìmánì wọn sì ní kí máa ń lékún ní gbogbo ìgbà ní kìí dẹ́kù ìmánì àwọn màláìkà ìdẹ́kù jójójúmọ́ ìmá ń lékún sí bóyá báyìí ti so ẹni tó wá jẹ́ ọ̀gá wọn orí Jibril alayhi salatu wassalam ọ̀gá gbogbo àwọn màláìkà ni kódà ní tọ́nà ọba lékelá bá sọ áyà tó bá sọ ọ̀rọ̀ kalẹ̀ ní sámà Allahu akbar gbogbo àwọn màláìkà nígbà tọ́nà ọba lékelá bá ń sọ̀rọ̀

tí wá yíwá bẹ́ sọ̀kalẹ̀ ní sánmà tí jìbí yọ gbọ́ gbogbo àwọn màláìkà tó kù wọ́n tó bẹ́ yọ máa mọ̀ bọ̀ wáyé sánmà yọ máa sọ̀kalẹ̀ bọ̀ sánmà àkọ́kọ́ láti sánmà ẹlẹ́keje ẹlẹ́kẹfà tí bá ti ń jẹ́ gbogbo sánmà wọ́n máa bí léèrè pé máàdà kọ́ọ̀lá àrìbà tí ọlọ́run sọ lẹ́ẹ̀kan yẹn náà nígbàtí sánmà torí pé nígbàtí wáyé bá ń sọ̀kalẹ̀ lọ́nà bá jẹ́ tó sọ wípé inna sanulqi alayka qawlan thaqila ọ̀rọ̀ tó wú ní alkùránì ṣùgbọ́n wà lákọ́lì yasarna alkùránà lizikri fàhálì mùtẹ́kì ọlọ́run bá máa ma ṣe ní tọ́rọ fún ìrántí ọlọ́run wà ilá ẹlọ́ka tọ̀hún bukọ́rí mọ̀kọ́dímà rẹ̀ tẹ́lọ́ka kìtàbùl wáyìí bí wáyìí jẹ́ máa ń sọ̀kalẹ̀ fún ànẹ́bí eléyìí tó yí rí jù ní wáyìí máa ń sọ̀kalẹ̀ òun ni kọ́ sọ̀kalẹ̀ fún ànẹ́bí bí ìgbà ẹgbẹ́ agbóhùn wọn lu agolóríyàn tí wá yóò mọ̀ sọ̀kalẹ̀ bá nẹ́bí tánẹ́bí ọmọ ìlàgùn nínú òtútù tó jẹ́ nẹ́bí ó pán tí wá ìbá sọ̀kalẹ̀ bá nẹ́bí kìí rọrùn àwọn ìṣọ́lá makin bí kúwàtí alágbára ni Jibril ẹ̀yìndà bí láàrùsì makinun lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọba tó dá láàrà sí makinu ni ẹni tàà fẹ́ṣẹ́ rẹ̀ rí lẹ́ni ẹni tàà bí múlẹ̀ tàbá ní díkú wàtín ìndà dì láàrùsì mọ́ ní jùmlà kan yẹ lẹ́ẹ̀kan a lè jábẹ́ a lè ní díkú wàtín ká ní jùmlà kan yẹ láàrùsì makinun ó tún lọ́bàá náà káwá ní lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó dá aláàrùsù makini náà aláàrùsù nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba sẹ́rí aláàrùsù yìí òun lọ́lá wọ́n bá yìí lókè rẹ̀ wà lọ́lọ́run àwọn ẹ̀dọ́ ọlọ́run bá lè jẹ́lá ní mùsẹ́wìn aláàrùsì ọlọ́run bá wọn bá tó wà lókè aláàrùsì rẹ̀ ni ọ wà mùsẹ́wìn sábà ní ìtawà ìtumọ̀ ẹni aláwọ̀rùsáfà àwàtàkọ́rọ̀ ìtumọ̀ ìtìwáwù ni ẹgbẹ́ bàbá wa aláàmàtò Ibn Uthaymeen ti tú nínú sábù lùmáìtì lẹ́ntìkọ́t ìtawà ni ọlọ́run bá alá ọgá wàrùtàfàá ọwà ń bí tó ga ọga wàtàkọ́rọ̀ ó jẹ balance alìtẹ̀kọ́ rẹ́bà yìí so mustawin ala arshi ọlọ́run ọba wà lókè ala arshi ba'inu min khalqihi ìtàn pè ní báúnù tàbí yọ ismul fa'il tàbí ní ba'inu yẹn pé ó jìnà báúnù ní kí nǹkan jìnà sí nǹkan ba'inu min khalqihi ọlọ́run bá jìnà sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ti lálàáṣí wà ọlọ́run bá jìnà sálàáṣí aláàṣí tẹ́wàá ń wòye onísákòfò ìjẹ́nà òun ni rúfù àlìjẹ́nà torí pé àlìjẹ́nà sánmà lọ́wà o sánmà ẹlẹ́ẹ̀keje wà sákòfúhú aláàrùsì ẹ máa rí lè nínú àwọn kíra súnnà náà ṣẹ́rù súnnà mùsùlù súnnà àsúnnà ẹ máa ráwọn yẹn bẹ̀ kíra àkídà ni sínú àwọn kan táà máa nínú táà máa ń kọ́nu mùsùlù súnnà nù sákòfú pẹpẹ rúfù àlìjẹ́nà òní aláàrùsì torípa àlìjẹ́nà wà lókè ìtànmẹ̀ lẹ́kejì ilẹ̀ ń boló wà ilẹ̀ ẹlẹ̀ nítàlẹ̀ ìtànmẹ̀ ìtàlẹ̀ ẹlẹ̀ lẹ́kejì ní iná wà iná alimọ́gbọ̀lù pàápàá harí mẹ́lẹ̀ wá ọjọ́ bá yìí ẹ̀rí jẹ́ pọ̀ lórí ẹ̀kọ́dà náà Al-Qur'an ọjọ́ bá yìí náà bí al òun ló tóbi jù ó tóbi jù alkùrùsíyì lọ alkùrùsíyì dẹ̀ ní òun tóbi jù tàbá pa sánmà àti ilẹ̀ gbogbo bí sánmà yìí tóbi tóun ẹ̀tún wà lẹ ilẹ̀ papọ̀ ma ẹ́ kùrùsíyì ọlọ́run bá tóbi jù gbogbo ẹ̀ lọ kùrùsíyì wà ní lẹ́gbẹ́ alárùsì ọ́dà ilẹ̀ gbàpá bá ju òka sí lórí ilẹ̀ desert níbi táwà yìí tàbá ju òka sí dídí yìí sí bóòlù ọ̀ka ó ṣe lórí ilẹ̀ táwà yìí sáà mọ́ dáńpẹ̀ ní desert desert ẹ̀ mọ́ dáńpẹ̀ ilẹ̀ asálẹ̀ akàmọ́sọ pé ilẹ̀ asálẹ̀ ni ó kú reality gan orúkọ lẹ́sọ ẹ̀ àkíkọ̀ tọ́bá ní desert desert níbi tó yẹ sí pé yẹ̀pẹ̀ lásánlẹ̀ mọ́rí ẹ̀ nírí igi kankan ẹ wá lè wò láti bí ìdẹ́kọ̀ orí tó jí bá pín sí bẹ́ẹ̀ rí tí ó tẹ́lọ nìyẹn inú desert tó tóbi jù Sahara desert ló tóbi jù ẹ̀ tó bá kọ́ mọ̀ geography wọn ni mọ́kọ̀ Sahara desert àbí àbí tó bá ń kọ́ nípa desert náà desert táwa ń sọ yìí ilẹ̀ tó yẹ pé ilẹ̀ tí ò sí kókó ń bẹ̀ tẹ́gbẹ́ yẹ̀pẹ̀ lásán ni ẹ̀ẹ̀kì ní rómi láwọn èèyàn fi máa ń kú síbẹ̀ oòrùn bẹ́ẹ̀ sì máa ń lágbára gan tí rẹ́ǹjì bá bọ́ tí jẹ́ sáàsì ẹ̀dàkùn torí tọ́lọ́ ọ̀bàbó lẹ́sẹ̀ mọ̀ pọ́wọ́ bẹ̀ tí ẹ bá ti pé ẹ bá ń rí ibi tó bá ti bọ́ sí báyìí tẹ́ rí báyìí kóhùn rẹ̀ já mu bí kùrìsíjì ṣe ọlọ́run ọba òun lọ́fẹ́ ó ní wọ́n sí à ọ́fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ́ta bá pa gbogbo ẹ̀ papọ̀ ní ìwú sẹ́pá àmòfin sánmà bí àmòfinlẹ̀ ẹ̀tún lẹ̀ papọ̀ sẹ́pẹ́tọ̀rọ̀ pàdíkẹ́ wá sọ wípé zíkú wà tí ní ìndàzì láàrṣì ajẹ́pá láàrṣì tóbi mú abẹ́kọ̀ni wọn là ń júwe fún wa aláàrṣì àrṣì ọlọ́run bá lọ́sùn fánù sáà ó jẹ́ bá yìí àrṣì ọlọ́run bá tì ní orí omi lọ́wọ́ àwọn wàkánà arṣíhun àádàlmà sẹ́yìn ti ṣẹ́kí rí ẹjọ́ ọ̀nà sáàbà yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wá tóbi ju gbogbo ẹ̀dá lọ ọlọ́run tóbi ju arṣù lọ ní ti tóbi gẹ́gẹ́ ní zátù ní o zátù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò sí tó tóbi tó ọlọ́run ní ti tóbi gẹ́gẹ́ ní o kéde tóbi agbára ọlọ́run o ọ̀tọ̀ imagine ẹ́ tẹ̀gbọ́nà ọba lè gẹ́lá kọjá ń tààrí ronú sí àmì ẹ̀ ọkàdà ronú ọkàdà gbégi lẹ̀ <laughs> àgbéjì lọmọdé gbégi eléra nù àgbéjì lọmọdé gbégi eléra pé bá ìlú wọ́n ni ká máa mú bọ̀ wá sí yóò pínlẹ̀ rẹ̀ bí ẹ̀wọ́n lè kojú fẹ́tanu jẹnẹrétọ̀ na mọ́dà ok ẹgbà ẹgbà ẹgbà ẹgbà wọ́n ní kádà sí tọ́lọ́ wọ́n ní torí program ọ̀la kò sí epo sí àbùsọ program lọ́la ẹgbà ẹgbà dá sí tọ́lọ́ ọ̀la lọ́sùn fara sàádà mo rò pé ní kí n wá tó pin mi náà ọlọ́ọ̀bá ní bí kó wọ̀tì ẹ̀yìn dàbí làárùsí ẹni tí ọlọ́run bá fi orin lẹ̀ ní jìbìrì ọlọ́run bá fi orin lẹ̀ gan o ọlọ́run bá wá ní mọ̀tọ́rin sáàmà àmì mọ̀tọ́rin yẹni pé mọ̀tọ́rin tàbí tó lọ̀bẹ̀rẹ̀ nìyẹn mọ̀tọ́rin lọ́dọ̀ àwọn màláíkà lọ́hun sámà ìtumọ̀ sámà nìyẹn lọ́hun lọ́hun lọ́dọ̀ àwọn màláíkà Jibril alayhi salatu salam mọ̀tọ́wà ẹni tọ́ máa ń tẹ̀lé ni àtíwájú ni láàrin àwọn màláíkà ẹtú wòròyìn mí ni o mọ̀tọ́ìn sámà lọ́dọ̀ àwọn Jibril tán tẹ̀lé tó jẹ́ báyìí sí ọlọ́run bá àlígá sọ wípé sẹ́gbọ̀n wípé ni zọ́rkù ni tó máa ń túmọ̀ síbi tó jìnà wọ́n má lò fún ibi tó jìnà torí pé sánmà láwọn màláíkà wà abẹ́ẹ̀kọ́ ni sánmà sì ní ibi tó jìnà ni àyè tó jìnà sí wa ni náà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní àmín tó wà ní àmín yẹ́ ni pé ẹni tí ó ní àmánà ó ní Jibril àmín ẹni tí ó ṣe é fọkàn balẹ̀ sí lọ́dọ̀ tá a bá gbé nǹkan fún un tí ó ti bá a ṣe gbé fún un gẹ́lẹ́ ni ó sì gbé ọjọ́ níta ní kó gbé fún kò ní yọ kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ti fún un amánà tí ń bẹ lára jìbìrì ìlọ́rọ̀ ọba àdìgẹ́lá ti gbé wáyé fún pé òun ni kó mú kùránì wá torí amánà tó lágbára tọ́lọ̀ ọba àdìgẹ́lá mọ̀ ní kó lé a jẹ́ pé nínú òròyìn tíyàn máa fi ń jẹ́ olórí tíyàn sì máa fi ń jẹ́ aṣíwájú ó làwọn nǹkan tọ́lọ̀ bá nígbà kàbíkì ní ìlara yìí aláwọ̀kọ́ yóò jẹ́ ní tó lágbára sí kó wà sí àbẹ́ẹ̀kọ́ ni yóò sì jẹ́ ní tí ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ẹni tí ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dáadáa ẹni tó rẹ́sẹ̀ wálẹ̀ tó nífà tó lè kaná adí so bákanáà yóò jẹ́ ẹni tí yóò jà sáfítà òun yóò máa tẹ̀lé nítorí àwọn òrìṣà dáadáa sí mẹ́lára rẹ̀ ó ti yé yóò sì jẹ́ àmín yóò sì jẹni tí ó ní àmánà pẹ́ríkẹ́ tàbẹ́ gbélé lọ́wọ́ ipò adarí tàbẹ́ gbélé lọ́wọ́ ipò àmánà àbí olóbi jẹ́ sí pé wọ́n máa pè Jibril ní àmínul wahyi a jẹ́ pé al-Qur'an min aminin ila aminin látọ̀dọ̀ àmín ló ti wá lọ́sọ́dọ̀ àmín torí pé Jibril tọ́rọ̀ ọmọ àríkẹ́lá fi hàn àmínù ni anẹ́bì tọ́lọ̀ ọba àríkẹ́lá fi rán sí àmínù ní ríra ẹ̀sì nítorí pé alkùnránì àmánà ni alkùnránù kí ní pẹ́ o àmánà ọlọ́run ni tó yẹ ríké bọ́lọ̀ ọba àríkẹ́lá bá ti gbé wá bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ gbé fáwọn èèyàn torí ẹ̀ bọ́lọ̀ ọba àríkẹ́lá ti gbé wá bó ti gbé fún jìbìrì ní jìbìrì gbé lẹ́fà àwábẹ́mọ̀ yìí àwa náà gbọ́dọ̀ gba àmánà yẹn ká gbé e fáwọn èèyàn ẹgẹ́ bọ́lọ̀ ọba nìkan ti gbé fún wa nítorí jẹ́ pàwọn àfáà sọ wípé al-ilmu amánàtùn ìmọ̀ àmánà yìí sí gbọ́dọ̀ jàmbá rẹ̀ ó jẹ́ báyìí sí so Qur'an pẹ̀lú àmánà ló fi wá ajẹ́pẹ́lì náà ní zimnan nínú jẹ́lẹ̀ ìkó sí ni pé ajẹ́pẹ́ àmánà ìròyìn tó tẹ́bátọ̀rọ̀ nípa mùrúà mùrúà wípé ìní ìwà èèyàn dáadáa lára ìjọmọlúàbí orí bá yìí tán máa ń wò lára àyàn o ní àmánà wa tí èèyàn jẹ́ni tí ó ní àmánà olóbìjẹ́ pọ́jọ́ kan tí ànẹ́bì sọ ọba sọ́la ń pè nǹkan káwọn kẹwàá ń kapò láwọn oníròrí tí ó dá ànẹ́bì bínú jọ yẹn anábi ni allah ta'manuni anábi ni a ẹ̀rí fọkànbalẹ̀ sọ́dọ̀ mi ni lórí tí n bá ń ṣe ni wà á na aminu man fi sàmà tó lè jẹ́ pé ọba tí ń bẹ ní sánmà èmi ni alámàánà rẹ̀ aminu ni mo jẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́lá gbé odidi àmàánà gbogbo ẹ̀sìn ọlọ́ọ̀bá gbélé mi lọ́wọ́ àmàánà pípẹ́ nǹkan lè yọ wà ní fọkànbalẹ̀ lé mi lórí ẹ̀ aminu man fi sàmà àwọn afáàtún máa yọ ẹ̀rí bí i tàbáfẹ́ sọ̀rọ̀ nípa ìbòlọ́lọ́wọ́ bá wà ìbòlọ́lọ́wọ́ bá wà ìbòlọ́ anẹ́bì sọ ọlọ́wọ́ bá wà mí wà á náà nínú mẹ́ni rẹ́bà yìí sí tàbá débi tàbí sọ̀rọ̀ nípa ìsìwáwò ọlọ́wọ́ àtàwọn ẹlòmíì wọ́n mọ̀ wípé alhurubu tàtànáwàbù alhurubu tàtànáwàbù ara fi a mọ́ ẹgbà tí ara wọn tẹ fi a mọ́ sí tẹ àlá so fi níbà ìbí máa nà àlá ó ti yé bá yìí bẹ̀kí yọ yẹ́wà ṣáyọ̀ tọ́bá dìgbà míì a mọ̀ ìyànjú nínú tó rọ́dùn múrùkì dáǹkà ní tòyí tòyí wáyé kí lọ́wọ́ bá sọ àmì tó máa fi tàmà àyà ti fàdíkù mọ̀ arúgbọ́ fáyìlà híyà tàmù nítorí ẹ̀ta máa bí wálé rẹ̀ tàmà níbo lọ́wọ́ bá wà tí ẹ̀bá sọ pé gbogbo àyè lọ́wà gbogbo pátápátá gbà ní kòránì ọ̀sọ́ fún akọ́lọ̀ bá wà ní gbogbo àyè nítorí kòránì mọ́ sọ fún akọ́lọ̀ bá wà lórí àyà méjì lọ́nà màlìkà fi sọ́nù sọ́fìn mọ́lì am amintum man fi sàmà ìlọ́tẹ̀lì a amintum àbí man fi sàmà man fi sàmà náà ọlọ́run bá ló wà ní sánmà ìwọ ló wà ní gbogbo ayé ìwọ ni ó wà ní gbogbo ayé ìgbàgbọ́ àwọn oníṣú fi nìyẹn abẹ́kọ́ ni láfáúkọ̀ wà látàtà wà láyẹ̀mínà wà láti mọ́lá wà láwà láwà lá ìsọkúsọ ọ̀rọ̀ tàbíhìdì náà ti ń kọ́ yẹ wọ́n tó wá ní tíra táwọn fi ń kọ jawharatu tawhid jawharatu tawhid lélé ẹmọ̀kátà ń pè ní jawharatu tawhid ní pé pàtàkì àlúùlú tawhid ṣe lélé sọkúsọ lélé ìwé pélé ní ọ̀rọ̀ wípé Jibril aminu ni mo láti sọ wípé alkùránì amánà ni bẹ́ẹ̀ pé ọlọ́run bá àríkẹ́lá fún amin ó fi rán sí al'amin wíwá ìlú bí kùwọ́tín ẹ̀yìn dàbí arṣí màkí mọ̀tọ́rin Jibril jẹ́rí ni káwá parí ẹ̀sí ti wà lọ́wọ́ sọ ìgbogbo ìdímàjìnú táyì parí àti ká mú yẹ lọ́la ẹ̀ ní ọjọ́ mọ́ndì toríyàn náà ní òun náà ní gbé wa jìnà question one àjẹ́bí question one question bá wà ẹ̀já tó sírí kádójú ni wà máa sọ ìgbogbo ìdímàjìnú wà máa sọ ìgbogbo ìdímàjìnú òun láàmà kà lọ́jọ́ mọ́ndì ni àbí ara 22 kọ́lọ̀ kọ́sọ́wà ìdínú nítorí pé pé a ní lẹ́kṣọ̀ nírọ̀lẹ́ ọ̀la àwọn lẹ́kṣọ̀ weekend wa àtàásóbò láàmà tríìtì lọ́la láyé ti táwa náà ní àmà pàdé sheikh wa abu jamila abu abu jamila sheikh wa náà sì jàpàtà ojúlówó jàpàtà jìbí a ń bá wọn pàdé lọ́la láàgbó náà ní àbọ̀ náà ni wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ nípa àtàásóbò bígọ̀sì ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ń dáàfà àwọn bá ti sọ ní àwọn ṣéèkì wá sọ pé wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀lọ́la tó bá dọ̀tún la ọjọ́ sunday a máa pàdé ṣéèkì wá dàtúkì Ibrahim dàtúkì àbúrò àdìlá wọ́n máa democratical ruling on democratic election Remote ruling on democratic election wọn náà bá sọ nípa ìdájọ́ nípa ìdìbò democracy láti pé 2023 ọdún kẹ́ni ọdún ìdìbò àbí wọ́n mùsùlùmí ojú òun lọ́gbọ́dọ̀ tó ń láti tó ti lọ gba pdp ó ti gbà wọ́n ní kí wọ́n náà wá tẹ̀ka rí ìrẹ́ jìrì yìí wà bú jìrì yìí ṣí náà àbẹ́yìn náà bá dọ̀ tún àwọn ọmọ wa sọ gbogbo yẹn ọ̀rọ̀ nípa ìdájọ́ nípa democratic election àlú ìdìbò democracy ilé táwọn àlùkò àmì ti múnisọ yìí pé jihadi ayé òde òní mu fún bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ náà ń ṣàlọ̀ pé ìtọ́ bá wá di monday a jẹ́ pé a mọ̀ tẹ̀sọ́ nípa òṣèlú tí a ń bá lọ tó kí ọlọ́run wa lọ́sùn táwọn tààlà ó jọjá rẹ̀ kó sọ́wájú ìgbà náà lọ. eré tí a sọ yìí abẹ́lọ́run wa lọ́sùn táwọn tààlà kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wà ọlọ́run bá kí ó sì jogún àgbọ́yé ilé tó yẹ kóró ọlọ́run kò jogún ẹ̀fọ́ wa ìgbàgbọ́ tọ́nà wà lókè láti rìn lẹ̀ nínú gbáyà wa nínú àwọn àyàtà kàí kọ́nà ọba tó dàkún sí ó fi ẹsẹ̀ wa rìnlẹ̀ lórí àwọn àgbàgbọ́ náà ọ̀nà wà kó tọ́ wa sọ́nà kó ṣe wá ní ìgbàgbọ́ òdodo gbogbo àwọn nǹkan tọ́nà ọba àlùkẹ́lá tó ń gbin ìgbàgbọ́ rẹ̀ sínú ọkàn wa kọ́lọ́mọba lọ́sùn fún àtàrà pé ká lè nígbà lọ́sì ọlájọ́ kan sọ́lọ́mọba lọ́sùn fún àtàrà nípa nínú ìjẹ́ sí pété lálùkọ art àti hadith síbẹ̀ láwọn mùsùlùmí tí wọ́n mú àkídà wa àdìsọ́kàn wa àdìsọ́kàn tá a ti sin lọ́wọ́ba lọ́sùn fún àtàrà bí tá a ti mú inú àlùkọ art ni ìdí kọ́láàrì bá ti tẹrin sọ́nà jà bó bá ṣe wáyé náà ní kí ẹ̀ṣẹ̀ fi rinlẹ̀ kẹ́ẹ̀dì ṣe mú bẹ́ẹ̀ kẹ́ẹ̀dì kọ́ máa lọ nígbà yìí so kọ́nà ọba kó sọ wá nígbà tó dé ìgbòho àádọ́ ọ̀nà àádọ́ tó ta ní sàbà fájú sọ̀rọ̀ láìlà ìlà ìtàkùn náà. wọ́n ní kí lọ́wọ́ fún un ah, tẹ́wàá ní sítẹ̀pù ìwà kí ni ìlágbára wọn wọ́n ní ìkéde ìkéde ayọ̀ kan bẹ̀ wọ́n ní èèyàn méjìlá àkọ́kọ́ tó bá kọ́ dé masjid wọ́n ní ẹ̀bùn pàtàkì ẹ̀bùn sí ló wà fún wọn èèyàn méjìlá àkọ́kọ́ tó bá kọ́ dé masjid ẹ̀bùn òfin kéde ní pé ìkéde tí ó fi dé sí ẹ̀wọ́ ẹ̀lọ́ ọdí ní ìtàbá lẹ́yìn tàbá parí tẹ̀ sí ilẹ̀ ń sọ wò ilẹ̀ tó wá sábẹ̀ sí mi Uh, one, two, three, four, five. Wà ní ìtara. Ọya, mọ̀ ń gbọ́, mọ̀ ń gbọ́, ìwọ ni number one, àbí ẹ̀yin number one, ọya mọ̀ ń gbọ́. Wà ní ìtara. Tí ẹlẹ́gbọ̀n yẹn ni wọ́n sọ ní àbí ẹ̀lẹ́gbọ̀n. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé bóòlù ti tẹ́jọ́ júmọ́ àmọ́ ìgbé inú ìwẹ̀ ta ní lónìí tọ́jẹ́ ìwẹ̀ súnmọ́ òníwẹ̀ júmọ́ ìwẹ̀ júmọ́ sì ní bá a ṣe ń wẹ gbogbo ìwẹ̀ mọ́ra yẹ́nyẹ́ bákan náà ni ìwẹ̀ mọ́ra ọ̀yà tọ̀tọ̀ síra wọn àníyàn ni mọ́ yàtọ̀tọ̀ bákan náà ni bá a ṣe ń wẹ̀ wọn bá a ṣe wẹ̀ lábẹ́ ọwá ní jànábà ó ti dẹni tí kò má ìwẹ̀ jànábà ó bẹ̀wẹ̀ ó ti bẹ̀wẹ̀ tó lè méjèèjì pẹ̀lú àníyàn méjì kan pẹ̀lú àníyàn méjì àwọn afáfà ó tó ra wọn lórí ọ̀rọ̀ yìí kan ní ọba ọba lóògùn wọ́n ní ìwẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn rẹ̀ kọ̀ọ̀kan àwọn kábìnrin ni wọ́n ní kèsò bàlú wọ́n ní àníyàn méjì àlèfi iṣẹ́ irú iṣẹ́ báyìí wọ́n nílò tọ́ àwọn iṣẹ́ kan mẹ́tẹ́ pé àníyàn méjì ò ṣeéṣe nínú àwọn jẹ́ta àníyàn méjì ò ṣeéṣe òun ni bí nísìn báyìí kí èèyàn máa gbàwẹ̀ ọjọ́ Monday orí báyìí kó tún wá ní òun tó fi ń san gbèsè àwẹ̀ náà ìgbà lójú wọ́n fẹ́ san gbèsè àwẹ̀ san lọ́tọ̀ wọ́n fẹ́ gba mọ́ndì gbà lọ́tọ̀ ó yẹ báyìí ṣùgbọ́n àwọn ìbáàdà rí mẹ́jọ pé ó lè kíláàsì lọ́jọ́ kan náà tí ò ti pín àwẹ̀ ọjọ́ arọ́bà ọgbọ̀tọ́jọ́ mọ́ndì èyí yìí sì ní ní máa ń gba mọ́ndì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó fẹ́ gba arọ́bà ṣé lè gbà pẹ̀lú àníyàn méjì wọ́n ní tó wá rí bẹ́ẹ̀ ìyẹn lè gbà pẹ̀lú àníyàn méjì nítorí pé kò sí pín ìyẹn yóò gba mọ́ndì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní máa ń gbà ó sì tẹ́ra mọ́ àrọ̀bá náà ní ó tó fẹ́ gbà ó yẹ báyìí sí ó wá fẹ́ jàǹfààní méjèèjì tó bá ti rí bẹ́ẹ̀ tí ò sí pín òṣè òṣè ṣe ìwọ́n tó bá yẹ kó ti pín lẹ́yọ kọ̀ọ̀kan tó èyí pín lẹ́yọ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n àbá mi sọ pé tí yẹn wẹ ìwẹ̀ jàǹdàbà lọ́tọ̀ tí yẹn wẹ̀wẹ̀ àìdọ̀lọ̀ tí yẹn wẹ̀wẹ̀ nífàsì lọ́tọ̀ àti yẹn wẹ̀wẹ̀ jùmọ̀ àlọ́tọ̀ jàǹdà àwọn àbá kan sọ pé irú eléyìí a lè wẹ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú àníyàn méjì tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ tó jí bá nìkan wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lábala yẹn èyí tó ní fọkànbalẹ̀ jù ní pé yẹn lè wọ ẹ méjèèjì pẹ̀lú àníyàn kan ṣoṣo pẹ̀lú yẹn lè wọ ìwẹ̀ kan yẹn yẹn pẹ̀lú àníyàn méjèèjì jáde yẹn lè wọ pẹ̀lú àníyàn méjèèjì nítorí wípé ẹ̀rí pé mo wẹ̀wẹ̀ júmọ̀ àtẹ́nìsì àti mo wẹ̀wẹ̀ jàǹdàbà kan mo tún wá bẹ̀rẹ̀ mo tún wá sàlùwà láti mo fẹ́ wẹ̀wẹ̀ lẹ́ẹ̀kejì mo ṣàkọ́ ni àníbọ̀rẹ̀ tẹ̀tàrà látẹ́mù mọ́wẹ́ júmọ́ àkán nílé ìwẹ̀rọ náà mú ní kò ilé ìjúmọ́ àmì ìfẹ́wẹ̀ rẹ̀ jàmẹ́bà mọ̀ṣákọ̀ọ̀nù wọn mọ̀ṣákọ̀ọ̀lú tẹ́jìwò tẹ̀síf sí wọ́n lọ́wọ́ àìlà aláàkọ́nù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní èèyàn tó bá ti níyàwó ṣé ìyàwó rẹ̀ tó lè máa múra nítìjú ìyàwó rẹ̀ oníbàánu sọ̀rọ̀ pé ní pé òhùn séyàwó náà tó náà lè mọ mọ́ra ní ìdíjú ọkọ rẹ̀ àkíyàlà fi gbádùn ara wọn lọ́pàá síyàwó nínú Ramadan ẹ̀ẹ́kìrì tọ́wá jẹ́ ìwọ̀dí tí wọ́n lè yíwa bẹ́yàn ní Ramadan ni tí wíwa bẹ́yàwó yẹn bàwẹ̀ jẹ́ ni ọba rẹ̀ jẹ́ àmọ́ tí ọba ti kó bá yàn rí sájú ìfẹ̀rí àrígbé tí ọba ti kó bá yàn tí wọ́n ti mọ̀ pé èmi ò àtẹ́yìn lè rí kí n kájú èmi ò ń sẹni tó ní àbójúkú tó dé bẹ̀rùn

bàbá ò lè rí ọmọ rẹ̀ ní òru bẹ́ẹ̀ lọ́mọ ò lè rí bàbá rẹ̀ náà ní òru abẹ́kọ̀ ni ìyá ò lè rí ọmọ rẹ̀ ní òru bẹ́ẹ̀ ìyá ọmọ náà ò lè rí ìyá rẹ̀ ní òru ṣùgbọ́n pa àtìyàwó ọlọ́run fún wọn ní òru ara wọn ó fún wọn wọn máa wò ó ojú tẹ̀kùn fún wọn náà bó ti rí nu ọmọ tó ń rí lẹ́gbẹ̀ẹ́ ti lọ náà àdébù sára ó ṣàkọ́kọ́ náà Bẹ́ẹ̀ni, Ní sámà lókè lókè kan ẹgbẹ́ ìmúsọ́lẹ̀. Àwọn àìsàn nínú àwọn WhatsApp náà pé a rí pé àwọn àbára kan wà sí àbára kan lọ́sẹ̀. Wọ́n ní èèyàn máa kọjá lọ́sẹ̀ wọ́n láti sọ́nà. Wọ́n dẹ̀ sọ pé àbára àwọn ìpàdé rẹ̀ ọ̀gbìn Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìyàtọ̀ nípa ìránṣẹ́ kí ẹ̀kọ́ wọn ìránṣẹ́ àwọn Bẹ́ẹ̀ ti pè é ẹ̀ka Ọlọ́run lẹ̀ máa pè ọlọ́run lẹ̀ máa pè fún kẹ́kọ̀ọ́ rẹ̀ kì í. Àwọn kírísítẹ́nì ní máa sọ ọlọ́run ọlọ́run. Ẹ tó wá tó tó sọ náà máa sọ pé ọlọ́run Yorùbá mùsùlùmí ni ọlọ́run Yorùbá kírísítẹ̀rì ni ọlọ́run ó yí nà gbogbo ẹni. Ìbéèrè méjì náà méjèèjì náà sì níye pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀síìr tàṣe wọ́n ní nínú tẹ̀síìr abẹ́rẹ́lẹ̀ pé iná ìtàlẹ̀ ìtàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́wà azùfẹ́lẹ̀ pé sámà àjẹ́nà òkè sámà ẹlẹ́ẹ̀kejì lọ́wà wọ́n ní nínú nǹkan tá a ti gbọ́ nínú wá àṣírí òun ni pé afárá kan bẹ tí àwọn èèyàn kọjá lórí ẹ̀ sábẹ́bí ìròyìn rẹ̀ fún wa nínú àwọn nǹkan gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbéra fìyàmù wọ́n lápára yìí ní táwọn fẹ́ lò pẹ̀ pé orí iná náà sọpá fara yìí wà pé ìsàlẹ̀ rẹ̀ níná wà ẹni tó bá ti lè jábọ́ ìnú lọ́lọ́ jábọ́ sí kì wọ́n ní àyíṣọ́ pé ibi tí iná wà ilẹ̀lẹ̀ ní àjẹ́nà òkè afárá ìmọ̀ ti gbà kọjá tọ́fin lọ síbi àjẹ́nà bóò ló ṣe rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni làákàyè wa ní òkè ẹjọ́ lọ́dọ̀ nítorí pé nínú àwọn ọ̀rọ̀ ìbìyà àti ìdíbà yìí ṣe rí bí ànẹ́bí ṣe ròyìn rẹ̀ gẹ́lẹ́hùn gan bẹ́ẹ̀ náà ní ṣe rí ó dẹ̀ rọrùn kan náà ọba nígbà tó bá jẹ́ ògbé làbìtì yáma àwa ní orí gbangba bá ìjà wẹ́bà yìí bọ́nà ṣe láti jẹ́ náà wà ń bitọ́ wà yẹn tí náà wà ń bitọ́ wà yẹn ó jẹ́ máa tó bá jẹ́ ògbé làbìtì yáma á kìí gbogbo ẹ̀ bó ti wà ń tòótọ́ tó tó wà lágbèrè méjì náà àtàlìjẹ́nà náà ó ti bá ìsìn tó yẹ pé láwọn àsìkò kan wọ́n dájú wọn kọ náà ìyá náà máa bá wọn bẹ̀ láwọn àsìkò kan wọ́n dájú wọn kàlìjẹ́nà ìgbádàjẹ́nà máa bá wọn bẹ̀ títí tó padà wọ́n dọ́bà jẹ́nà bẹ́ẹ̀ náà ló ṣe rí ó ti bá ìsìn tó pẹ̀lú àwọn ẹ̀rí tó lọ́la bí àpò délé ìṣeré délé ìṣeré bó ṣe wà náà ìyẹn tí ò takora wọn òjì gbọ̀rọ̀gbọ́ clear náà ẹlẹ́ẹ̀kejì orin wípé wọ́n ní àwọn màláíkà àwọn jẹ́lì mo sọ wípé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n wọ́n ní àwọn ànábì ọlọ́run ti láàmà ní òjíṣẹ́ ọlọ́run wọ́n láwọn màláíkà ń táàmà wọ́n kí ni ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ni wọ́n so mọ́ wá pé àwọn màláìkà lòdì sí ọlọ́run ní ọba ni wọ́n máa ń lòdì àwọn ibi tí ọ̀rọ̀ yìí wà nínú èdè ni sẹ́rí Yorùbá àti òjíṣẹ́ àti ìránṣẹ́ ìtumọ̀ kánà ló túmọ̀ sí méjèèjì yìí iṣẹ́ náà ni ẹni tá a ránṣẹ́ náà ń pè ní ìránṣẹ́

ṣe tó náà fi jẹ́ òjì tẹ́lẹ̀ fi jẹ́ ànàṣẹ́ ìtumọ̀ kan náà ní méjèèjì ṣe ìbà nìkan na gbólóhùn tó túmọ̀ ara wọn ni nàbà pọ̀ kótóbà jùmọ̀ ok ok ok wọ́n ní khutba juma khutba méjì yàtọ̀ fún khutba eid khutba eid khutba kanáà ni khutba juma khutba méjì ni táàbù tẹ̀mí láàrin méjèèjì táàbù tẹ̀mí láàrin khutba láàrin àti kejì wọ́n wá ní èwo ní máa ń gòdù ní méjèèjì àbí bákan náà ló ti gbọ́dọ̀ gbọ́n ní ṣe bákan náà khutba alákọ̀ọ́kọ́ ní máa ń gòdù khutba ẹlẹ́kejì lọ èyí bá ń tẹ̀ bá nàbí ṣe máa ń ṣe khutba ni kóòtù alákọ̀ọ́kọ́ yóò fagún yóò gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ oníbà ń so ka kò yẹ kó ṣe dédé ó ti yé báyìí so bó ti yẹ kó tó bá ṣe dédé kì í kó láì fi o ṣùgbọ́n ápùbọ́ọ̀lù ni kó jẹ́ pé kóòtù alákọ̀ọ́kọ́ gùn ju kóòtù ẹlẹ́ẹ̀kejì lọ wọ́n wá ní lánàá asọ̀rọ̀ nípa àwọn àbí kúrṣẹ́dà oníbà ń sùn àwọn náà pè ní asọ̀lìdì yìí wọ́n láwọn òun náà ni àwọn ìjọ alágbélébù àwọn kírísítẹ̀nì àwọn náà ń pè ní the crusaders ṣẹ́wárí the crusaders àwọn tá ń sọ yìí so àwọn ni àwọn tí wọ́n ja ìsìláàmù lógun lọ́jọ́ kìíní àná gbogbo kan bẹ̀rẹ̀ wọ́n pè ní crusade crusade ó yé báyìí sí ẹ̀rí táwọn christian bá ti kẹta máa ti pósítà tó máa wọ́n fẹ́ di crusade crusade ẹ̀jẹ̀ àgbẹ̀ gbóòlù yẹn ní ìpínlẹ̀ o ó ti báyìí sí so ìpínlẹ̀ rẹ̀ sí ní orí sọ́rọ̀ àwọn christian náà ni àwọn christian náà ń pè ní crusader kò sí lábẹ́ number five kò sí lábẹ́ kò sí lábẹ́ ẹ̀ ẹ̀ náà mo ti ní number five number five ní ẹ̀ lámàá sí lọ parí sáà ẹ́ Okay. Ẹgbẹ́ ìgbà tí mo ń sára nípa bí kó wà tí mo ní ọ̀nà méjì ní jùmlà ẹlẹ́gbàwà, a lè sọ pé zuru kó wà tí ní ẹ̀yìn dàbí láàrùsù àbíká sọ pé bí ohun makini àyíǹda zìlà àrùsì màkìyìn ṣùgbọ́n makini sọ jumla àyíǹda zìlà àrùsì màkìyìn yẹn jùmlà yẹn ló òun ló pé jùlọ pé àyíǹda zìlà àrùsì màkìyìn lọ́dọ̀ ọlọ́run ni ẹni tó fẹsẹ̀ múlẹ̀ ni ó ti so ìbéèrè wa ni pé tàbí mo ti dáhùn ẹ̀hẹ̀ kí ni bèèrè mẹ́ wọ́n pé màkí inú ni ẹ̀ nígbẹ́tẹ́ kò lè jẹ́ kọ́bàrù fún arṣ nígbàtọ̀ pé zil arṣ mọ́tàdá ni ẹ̀ kọbárò ẹni makíni ó jẹ́ bá yìí so kò lè jẹ́bẹ̀ ó jẹ́ bá yìí so nítorí pé ẹ̀rí pé ìta ń bábọ̀ ó ní pé innahu laqawlu rasulin karim ìta ń bábọ̀ yìí pé al-Qur'an ọ̀rọ̀ òjíṣẹ́ alákọ̀ọ́lẹ̀ yìí ó jẹ́ bá yìí so a laqawlu rasulin karim ó ń jẹ́ kọbárò fún alkùnrin tàbí ń bábọ̀ ṣẹwárí kọbárù yẹn gbogbo tí wọ́n ń wá fún kọbárù yẹn sífà ló ń jẹ́ fún kọbárù yẹn innahu dájọ́jọ́ alkùnrin tó jẹ́ báyìí sùn làkọ́ọ̀lù rasulin karim kọbárù alkùnrin ni ó jẹ́ pé ọ̀rọ̀ òjíṣẹ́ alápẹ̀rẹ̀ ni òjíṣẹ́ alápẹ̀rẹ̀ làwọn ròyìn lọ pé rí kúwàtè òjíṣẹ́ tàbí sọ ẹ̀yìn dàdì láàrùsí lọ́dọ̀ náà ọba mọ́tọ́lá tí lọ́ní aláàṣì makíìnù wọ́n bá yìí sí makíìnù yẹn sí jẹ́ sífà fókè ni rọ̀sílù tàn bábọ̀ yẹn náà ni tó jẹ́ bá yìí sí so bẹ́ẹ̀ náà ni mo tọ́ in sánmà àmì tó jẹ́ bá yìí sí so gbogbo ẹ̀ sí jẹ́ sífà fún náà ni so wọ́n sọ kàdàrí سبحانك والحمد لله لا إله